take it easy. Oh, my people, that's all I've got to say. Little, little patience, face, take it easy. Oh, my people, that's all I've got to say. Little, little patient face. kò sẹ́ni tó níroko sọ́dọ̀ ara rẹ̀ ara mi. torí bí ilé ṣóun là ń bá kíkanjú mi ò lè rà kú kí n rẹ̀ okay mo okay ẹ mọ kó tó ṣẹlẹ̀ sí mo ní lè bá ìṣòro sí mo bízì gan-an mo fẹ́ sáré ṣe oúnjẹ lọ́ládé. Ah, kí ló mean by that? ṣé nítorí pé wá jẹ́ age mate mi sì yẹn mímì pé kí n má fún ní respect yẹn pé kí n má disrespect ẹ̀ no now stop it mo bízì jẹ́ kí n sáré ṣe nǹkan tí mo fẹ́ ṣe máa fẹ́ padà níta ó máa tó jí and mo fẹ́ kí iṣẹ́ yẹn pọ̀ jù lọ́rùn mi. ọ̀rọ̀ ọ̀rọ̀ ìta ọ̀rọ̀ ṣé. Little, little patient pain. Oh, Olya Danda, oh, Bobby Ko, Asatanu Re. Àkọ́bí Jésù, Bobby Ko, Asatanu Re. Ìwọ lọmọ mú ọmọ tí kì jẹ́ ká retí bọ̀rọ̀ o. Bobby Ko, aṣọ yìí tó lè sọ o. Àgbà ṣàlàyé nípa ọ̀rọ̀ yìí o àgbà ṣàlàyé ọ̀rọ̀ ló délẹ̀ yóò èkìtì ṣe ṣe ṣe pé. Shower! Ah. Yes lọ pàdé mi ó ti wọ́n ti taste oúnjẹ yẹn. yẹ mo taste ẹ mo shop mo taste rice dosa. Who ó dẹ̀ okay? I'm mo taste ẹ ó dẹ̀ wà òkè you tasted it. ṣé wà kò you iyọ̀ nínú rice dosa now. ó dẹ̀ sọ you tasted it Oh wà òkè kò you iyọ̀ nínú ẹ̀. ó fi hàn and it tasted nice. Mm-hmm ṣé wàá as big as you are bó ṣe dàgbà tó yìí kó má lè ṣe rice ordinary rice tábà wọn ní pé kò sí ọbẹ̀ ńkọ́ ṣé òṣì tó fẹ́ ló máa ṣe fún wọn lé ọkọ ẹ̀ lélẹ́yìn ni mo mà dúpẹ́ pé mi ò mà kí n ṣe ìṣẹ́ṣẹ́ fellow bíi titi ẹ̀ wọ́n fọwọ́ tọ́ mi náà àti ọ̀rẹ́ ìdíkẹ́ tóbi tó yìí kó má lè ṣe ordinary rice ó wà lára ọ̀bí àkó gbé rice ẹ̀ kò jẹ́ o lè lọ́kọ́ lọ gbé rice tó sì yọ̀ ń bẹ̀. I'm sorry. I know you're sorry. lọ́kọ́ lọ gbé rice ẹ̀ kò lọ jẹ́ rice tó sì yàn bẹ́ẹ̀ at your age ah, ó dẹ̀ pẹ́rẹ́ lọ́rẹ́ mi kò má lè ṣe rice ó ga o ah! ó dà kó máa fowó tọ́nà ṣá má lè ṣe rice rice iyọ̀ tún ìmọ̀ tó bá ní kó ṣe ọbẹ̀ nǹkan. jọ mo wá etí kan erin pẹ̀lú. mi ò mú erin pẹ̀lú. mo ní òun wá etí kan erin mi ṣọ́ọ̀kì àti ọkùnrin pẹ̀lú ọ̀kan tí mò ń sọ mọ́ ni. má bínú má bínú don't get me wrong. sí nǹkan tí mo ń ṣe aláṣọ ni pé mi ò mi ò mọ ibi tó fi erin gẹ̀ sí. ṣẹwà ìwọ nìkan ló ní access sínú yàrá mi o you are the only one that can get in there pure diamond la ń sọ̀rọ̀ èyí nítorí ọlọ́run ṣé mo pẹ́ ẹ̀yà afọ́ ọ̀dẹ̀ nílé yín this is very expensive wọ́n ní mo wá etí kan ẹ̀rìn mi wọ́n ní lọ́wọ́ sì kò ló wá ẹ̀rìn mi fún mi. ọlọ́wọ́ jẹ́ kí ọ̀fọ̀ owó là wà náà I need my earring now. Little, little patient, patient, take it easy. Oh my people, that's all. Àwọn abílá tẹ̀ tán ni kò sí nǹkan kan kò sí nǹkan kan àlèmú kankan wa kò sóúnjẹ. Ẹ mi ìdè yẹn dànù. Náà Uche, ṣé àtìgbà tí wọ́n ti wá ń bẹ ọba maid wo ló gbà fún mi gan-an tó ń wá maid ibo ló ti rí maid èmi ò ní maid ń bí báyìí àbí. onímèdì o onímèdì o gẹ́ẹ̀ tó máa ṣáàbù wa yẹn méèdì ẹni o. Oh. <laughs> ṣé kò ṣe ṣẹwà ló ń sọ̀rọ̀ ẹ̀ ṣá. now ṣẹwà. yes ẹni tó sọ ń pa ẹ̀ náà ni ṣẹwà yẹn gan-an là ń sọ ń pa. abànà ṣe mi ni ṣẹwà she is my friend. ah ṣẹwà is your friend Shewa is your friend jọ ọjọ́ wo ni Shewa dọ̀rẹ́ gíọ̀ tó máa to Mama. tó máa wá she's a maid now báwo máa sọ fún friend friend indeed ah, ah. Ah, friend mi ni Shewa ọ̀rẹ́ friend, ni ọ̀rẹ́ ni. Hmm. má bínú wá fà pẹ̀lú lẹ́bù yẹn lẹ́bù yìí mi ì tí ì lọ <laughs> tí bá lọ máa jẹ́ kẹ́ mọ̀. I trust you as in you sure die ah ah Maybe you ọjà ọkàn kí ló ń sọ lọ. wọ́n bí ilé ẹni kò máa sọ orí gbogbo wa ló jọ pé orí ẹ ti ń bá orí gbogbo wa orí gbogbo wa lọ́wọ́ àbí ò láìkí ẹ̀ má lè láìkí mo wá pé wọ́n ti wá ẹ̀ ọ̀rẹ́ náà má lè kúrò ní wàá bá jẹ́ ìlú ìlú ìlú kí ló dé gan ó jẹ́ ẹ̀ka orí gbogbo wa lọ́wọ́ àbẹ̀ ṣó kéèsì sẹ́tù báyìí ṣé kéèsì sẹ́tù. sẹ́tù bẹ́ẹ̀ sẹ́tù. ó jẹ́ ó dá má bínú. mi ì like my baggy or you. a ní kò mọ àwọn like am me personally i no dey like am. no no dey like am. so sanni o ti my kí So sọ i no dey like am. ó dá má bẹ ṣe nígbà yóò bẹ yìí náà. kí ló fẹ́ iṣẹ́ sí oyún sí mi. ó yá ló dá má bẹ. bẹ́ẹ̀ bá bí kò sẹ́ni tó níroko sọ́dọ̀ ara rẹ̀ o. má ṣàlàyé má ṣàlàyé má ṣàlàyé mi. torí bí líle ṣóun là ń bá kíkanjú Hello? Auchi, how far now? ó ṣe mi ò gbàgbé ẹ mò ń bọ̀ tí mò bọ̀ tí don't worry ọ ṣé yẹn ó wà nú mọ́tò mi báyìí pẹ̀lú mi ó máa bọ́ lẹ́ǹsìn mo wà lè dànù ní ìlú ẹ mo ti ń bọ̀ mo ti ń bọ̀. Um, um, ṣẹ́wà hmm? mo máa ní ìdàtí bọ́lẹ̀ mi báyìí sẹ́yìn because mo ní ìdàtí dọ́dọ̀ òun ó ṣe ó ṣàgbọ́ pọ́ pè àbí òògbọ́n ṣé tí dì ní kó pọ̀ náà. mo amúlọ́lọ́dẹ ìwọ náà ló sọ pé mo gbé mi dọ́jà and I can't carry those food stuffs all by myself àwọn foodstuffs yẹn pọ̀. owó ṣàwà lọ́wọ́ ẹ̀ bọ́lẹ̀ kó lọ́wọ́ mọ́tò bọ́lẹ̀ kúrò ní mọ́tò mi jàre ọ̀dẹ̀ ń dilé mi bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ jọ tilẹ̀kùn mi dáadáa o. ṣùgbọ́n bí kò wá sọtẹnu rẹ hmm. ìwọ lọmọ mu ọmọ kì jẹ́ ká retí gbọ́ràn o bọ́bí kò wá sọ yìí tó lè sọ o. àgbà ṣàlàyé ohun tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí o àgbà ṣàlàyé ọ̀rọ̀ ló délẹ̀ yóò. èkìtì ṣe ṣe pé. hello hello tiwa yes yes how are you? Eh, èyí mi náà ní pé máa bọ̀ ń sìn please make sure pé o tọ́jú daddy dáadáa o bó ṣe ba mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ nǹkan ni mo ti ń ṣe láti pe nọ́mbà lọ́ládé her number is not going through mo ò dẹ̀ lè dúró dè so màá máa bọ̀ láìpẹ́ ìṣó ti pọ̀ máa bí my way soon okay So mo mọ mo mọ kúrò nìkan ò lè tọ́jú dáàdì I know mo ti máa kúrò lẹ́sìn stop crying now. Mm. Alright, alright. all right pẹ̀lẹ́ ṣùgbọ́n ọbí tẹ̀sán. ọbí kò wá sọ yìí tó lè sọ àgbà ṣàlàyé ohun tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí o. Um, ṣẹ́wà sórí gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá gbogbo ẹ̀ ló yé ni màá fẹ́ kó try kó jẹ́ kí tèmi náà yé ẹ̀ tó bá mọ̀ dáadáa wàá rí pé ibi èmi kọ́ ni mo níbí wọ́n employ mi ni àwọn owó tó dẹ̀ ń san fún wọn níbi inú ẹ̀nà ti ń yọ sálárì fáwa sórí bàbá yìí lórí ibi ṣe ń ṣe sí bẹ́ẹ̀ ṣe jẹ́ sí mi ni tí ó bá jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kí n ṣe bẹ́ẹ̀ àti pé condition bàbá yìí ti wà critical wọ́n ní ìdí two hundred thousand naira ká tó lè continue anything pẹ̀lú wọn. two hundred thousand. Yeah. doctor kò síbi tí mo ti fẹ́ rí two hundred thousand i don't have it. o kàn ń repeat owó yẹn lẹ́ẹ̀mẹ́wàá ni mo fẹ́ kó mọ̀ pé delay is dangerous o gbọ́dọ̀ tètè get owó yẹn ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ àṣírí ààbò àánú á dìde ẹwà. Hmm. That's very 200,000 bye ẹ ṣe lọ sọ́dọ̀ rẹ̀ yín ọ̀rẹ́ ló ṣàpèrà yín ó yẹ kó lè rìn ọkàn fún wọn ẹ ṣe lọ sọ́dọ̀ àti lọ́la dé ṣé báyìí wọn máa dáàdì ràn lílé báyìí ní nísìn. ẹ pé kò tí mo ṣe náà nìyẹn mo lọ sọ́dọ̀ ṣe bí wọn dẹ wà lọ́wọ́ wọn in case jáde bá fẹ́ jẹun ọ tó bá ní dẹ mẹtẹ mi ní pẹ̀lẹ́ ṣùgbọ́n ó máa ti lọ sí club zina ọbọ máa dúró dé. Hmm? dáàdì wá bẹ̀ mí sí tó ń bẹ̀ mí bẹ̀ mí bẹ̀ mí bẹ̀ mí kí ni mo gbẹ̀bẹ̀ yẹn já mọ́. alóládé má bínú wọ́n sáré pè mí ní wípé ara dáadé ó yá and i had to rush down mo lè pe nọ́mbà i wasn't going through. ṣẹwà o tún parọ́ mọ́ fóònù o parọ́ mọ́ network ìwọ kúrò nínú ilé yìí ò dágbére láti àná o ṣe wá wọlé bọ̀ o tún wá sọ fún mi pé kinní kan o network ló ṣe kò sí nǹkan kan tó ṣe fóònù tèmi o torí ò lè máa parọ́ mọ́ fóònù mi kò sí nǹkan kan tó ṣe fóònù mi nẹ́tíwọ̀kì ẹ̀ fù. ẹni rẹ ló láti jọ torí Ọlọ́run àti gbé dáàdì lọ sí hospital ó lè ní pé ká lọ wá two hundred thousand wá. ẹ kí nìyẹn wá ṣe ẹ lọ wà. Ah, kò síbi tí màá sí rí i bí ṣe wà yìí fifteen thousand naira ló wà lákàntì mi I am the only friend I have please help. Obi mo sorry gan I'm sorry to disappoint you ṣé bí mi àti ẹ ṣe wà yìí mi ní nǹkan kan tí mo lè ṣe sí i kò sí help kankan tí mo lè ṣe fún i don't even have money mi ò lówó tí mo lè fún ẹ mi ò ní kankan tí mo lè ṣe mi ní contribution kankan tí mo lè make i don't have mi ò ní. Daddy please i know you have and i know you can help me please jọ̀ọ́ torí Ọlọ́run please. kò síbi tó ti fẹ́ rí ẹ mi ò mọ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé in as much tó o bá ti lè ṣe iṣẹ́ inú ilé o lè rí owó kankan gbà because that is the punishment for it ọba sọ yes you pay for it. mo ṣe. a ní mi ò i don't have má ní mi lára o. i will do everything ma for everywhere jù. Mm, fọ sílẹ̀ kò bẹ̀rẹ̀ láti máa fọ gbòòrò fún wọn bí báyìí wọn ní bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ oṣù. mo ti fẹ́ rí two hundred pounds. sítá mi ẹ máa ṣe máa wọ ilé tí dẹ́dí máa fi kú kí ló máa ṣe báyìí ẹ ẹ kàn máa wọ ah. I'm very confused right now. Mi ò mọ nǹkan tí mo fẹ́ she's not picking my calls. Kí ló máa wá ṣe gan-an gbogbo What will we do? Kí ló máa is dying. Little little patient patient, take it easy. All my people, that's all I've got to say. Little little patient patient. Daddy, I'm going to a ti san lára owó tí dókítà ní pé ká deposit hmm. ó dẹ̀ ti promise pé àwọn máa bẹ̀rẹ̀ treatment yẹn ẹ máa wà òkè ṣẹ̀gbọ́n ìpínlẹ̀. ọ̀sẹ̀ wa ọ̀sẹ̀ ọmọ àtọ́jú ẹ̀yìn náà. àmì sà. mo fẹ́ kẹ́ ẹ rántí gbogbo tí mo máa ń bá yín sọ ẹ rántí ọmọ ẹni tí ẹ ń ṣe mo lè fàbúrò ẹ mọ́ra wọ́n tọ́jú àbúrò ẹ̀ dáadáa ìwọ tó ń gbọ́ mo fẹ́ kí o mọ gbọ́ǹtẹ̀gbọ́n ẹ̀ bá ń bẹ̀rẹ̀ sọ wọ́n dẹ̀ fojú sí ìgbé ẹ̀ ìkúkú wèmí náà òwòmí kí n ṣàìsàn àwọn básìkò nǹkan bá ti dé àrọ́gbọ́n dá sí ọlọ́run àkókò má sọ̀rọ̀ bẹ́yẹn dáadé gbogbo akitiyan wa lórí la máa ṣe kára yín balẹ̀ yá ẹ má wọrí a máa tọ́jú ara wa ṣe gbọ́ dáadé. ṣé ti gbọ́ nǹkan tó sọ dáadé. dáadé dáadé. dáadé dáadé. Remember your sister is here with you, okay? Okay? I'm going to daddy the I'm gonna do it. Stop crying, it's okay. It's okay. Stop crying, please. No. I'm never going to leave you ever. ló dà ọ́. mo ń lọ sí ọ̀dọ̀ bọ̀dé. ọ̀dọ̀ bọ̀dé so nítorí ọ̀dọ̀ bọ̀dé tó fẹ́ lọ ló ṣe ń rìn káàkiri gbogbo inú ilé tó ń lọ wájú tó ń èmi náà mọ̀ pé ó ní reason mo mọ̀ pé ó ní reason tó ṣe ń rìn rìn káàkiri gbogbo inú ilé látàárọ̀ because o fẹ́ lọ sọ́dọ̀ bọ̀dé torí ẹ̀ ní ìwọ ṣẹwà ò ṣe fọ aṣọ mi kó mọ́ àbí ṣẹwà <laughs> ah, èmi náà mọ̀ wọ́n wo náà pàṣọ yẹn ò mọ̀ aṣọ yẹn ò mọ̀ lọ́ládé ní aṣọ tí mo ti jí láti 4am tí mo ti bẹ̀rẹ̀ sí ní máa fọ̀ tí mo ti ṣe gbogbo iṣẹ́ tó ní pé kì í ṣe ó wá sọ wípé àwọn aṣọ yẹn ò mọ́ that's not nice. Just no nice. mo mọ̀ pé wọn kì í ká ẹ mọ́kàn náà tí bá rọ́rọ̀ kan sọ wàá rí èmi tó máa fi dá mi lóhùn ṣáá ni eh there is no problem èmi kò fẹ́ kó yé ẹni pé wọn kì í gbé ọ̀rọ̀ ọkùnrin sórí bó ṣe ń gbé sórí yẹn ọmọ ọdún mélòó ni ẹ náà ó wá gbé ọ̀rọ̀ ọkùnrin sórí ó gbọ́ ọ̀rọ̀ ọkùnrin sáyà why kò sẹ́ni tó ń sọ̀rọ̀ love mọ́ náà owó everybody in ta money èmi only come kó má bọ́ta o mi ò ní o boyfriend there. But lọ́kọ́ tó bọ́ta in late. yìí tó bá mọ̀ butter. I better go abẹ́tà àkọ́kọ́ kó wọnú kitchen yẹn lọ ná kó lọ sí ọbẹ̀ ìmí ìta máa jẹ kó dẹ̀ ro poundo yam sí. <sighs> Lọ́ládé, body is not just anybody ó mọ̀ wípé fiancé mi ni bọ̀dé and kí n ròyàn kí n ro ẹ̀fọ́ kí n ṣe you know I would do all that for you but time ti lọ ó lè jẹ́ kí n sáré lọ kí I would do anything you want. Mm. máa lọ. mo ì tí ì rí in six months ó dẹ̀ jọ. ó lè má lọ. ó now. lọ́nà ó lọ́mọ ni àwa táwọn ní boyfriend máa ṣàlàyé ara mi o. bẹ́ẹ̀ bá bí mi léèrè máa rí sọ. tọ́rọ dá mi lójú pé bá ní kọlùkálùkù roko kò sẹ́ni tó níroko sọ́dọ̀ ara rẹ̀ o. máa ṣàlàyé máa ṣàlàyé máa ṣàlàyé. ọ̀rẹ́ ẹ̀ gbọ̀gbọ̀gbọ̀ òun ló máa fẹ́. ṣódẹ̀ ló pè mí ni do you think I'm dumb for the past six months mi ti fojú kan ẹ mi ti fi ojú kan ẹyọ tí mo fẹ́ ìgbà mi ti bá pè ẹ wọ́n máa give different kind of excuses ìgbà mi wàá rí kọ́ mi wàá kọ́ tẹ̀ ò ní pè kọ́ mi o rò pé mo mọ̀ wípé ọ̀dọ́kùnrin ló wà bí bèbí mo lè parọ́ fún ẹ mo ò sí lọ́dọ̀ ọkùnrin odúlọ́ládé ni mo wá you know her you even know her place so why tí mo ṣe máa parọ́ mo máa ń busy ni kò kí n fún mi ní time láti ráyè ara mi at all i'm always busy. ẹ ẹ wò bóyá ń sọ̀rọ̀ nígbà tẹ̀rẹ̀ kan yẹn ẹ wò bó ṣe ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé kò lè mú ẹ̀kọ́ kan kò lè jẹ́ tó ẹ ṣé o fẹ́ sọ fún mi pé bó ṣe busy. tó o kì í tẹ fóònù ẹ àbí is that what you telling me? ẹ eh? eh, eh, tó bá rí ẹ bó ṣe ń sọ̀rọ̀ ṣe ẹ ní àrùn pé bí o tọrọ ló ń sọ ẹ bó de ṣe ń parọ́ yẹn gbogbo inú lè mi ní ṣá. now tell me ṣé iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ló ń ṣe ni òun ló fi lè ní chance láti jáde láti wá rẹ̀ mi ẹ àbí ṣé age mate kọ́ ni wà tí lọ́ládé ni or do you want to tell me that lọ́ládé herself does not have a boyfriend. you won't understand but ọmọ nǹkan tó ṣẹlẹ̀ i will change i promise and i swear i will change ma anytime tó bá ti pè mí màmá ma gbé call mama ma mama send text in fact maybe kí n ma wá every weekend i will change. i'm sorry it's too late it's too late i mean it. má bínú. Ah, eh, ìwọ náà wò ó eh, ìwọ náà wò kàn tó for me. Mama màmá phone fóònù ẹ ò pick píkọ me. fóònù ẹ yóò tí mò ń if truly you love me definitely you're gonna have time for me. please èmi kọ́ ni mo máa fi lóye kí n máa fi call disturb ẹ̀ náà ó yẹ kí wọn máa pè mí ah, i'm sorry it's too late ah, it's too late ẹ̀yìn ẹ̀yìn náà ẹ̀ wò tó bá yá ń sìn ẹ̀yin obìnrin tẹ́ bá ti lose èèyàn tó nífẹ̀ẹ́ yín èèyàn tó nífẹ̀ẹ́ yín dénúdénú ẹ ẹ wá padà wá ẹ wá máa bẹ̀bẹ̀ i'm sorry it can't work again now that you lost me you think you can come back Báwo ni Dare? Kúlẹ̀. Ṣé o go to to stress mi tó lọ ṣá? Ah no, not at all. Are you sure? Yeah. Anyway, jẹ́ kí n excuse me. Ah darling, ah oh, o ti ẹ̀ béèrè pé ìtàlẹ̀ yàn tí mo <laughs> Actually, mi ò rò pé necessary kí tún máa question ẹ̀ n kò rẹ́yìn méjèèjì papọ̀ ní mi rí kẹ́kí sọ̀rọ̀ ayín mi rí lórí ara yín so mi mọ orí èèyàn tó jẹ́ bí àkànná àwọn family ẹ̀ tó ti introduce sí mi ọ̀hún kó business partner and you know I trust my husband. Oh, <laughs> ò sure ara kan tí mo fi nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé kíni ó wà understanding jù tó bá jọ obìnrin míì nísìnyí ó máa máa já ó mọ ó máa ní ìtara ó máa believe pé bóyá ìmọ̀ àti obìnrin yẹn á ní kan bọ̀ do you get it ẹ ò tó bá rántí ex mi tí mo dé mo fẹ́ gbà yẹn right tí mo sọ fún wa wípé tí bá gbé tí òkè máa pick on mi tí kò ní time fún mi rárá. ṣé wọ àrùn. yes yes she is. ọ̀ oh, àǹtí <laughs> ẹ ká sọ anyway jẹ́ kí mi excuse yín later. All right. Okay. Uh, go take your as well. No problem. All right. ó <laughs> ti wá too late <laughs> o ṣáà rí obìnrin tí mo bá sọ̀rọ̀ sí that's my new girlfriend. bẹ́ẹ̀ bá ṣe tán láti gbọ́. ṣàlàyé mm, ó ṣàlàyé ọ̀rọ̀ náà. take it easy. padà padà báyìí padà wá báyìí ó ti tó olùdúró bẹ́ẹ̀. níbo ló ti ń bọ̀ látara. salon náà ni mo ti ń bọ̀ mi ò dé gbàgbé. salon ni wọ́n ti ń bọ̀ látara ọ̀tọ̀ ti kúrò nílé yìí mo ò dẹ̀ wá pẹ́ ní salon i used only thirty minutes ibi tó rọ̀ mi lọ ni mo pẹ́ sí. You spent only thirteen minutes. Tó bá tún máa pẹ́ ńkọ́. Ṣé wàá ìwọ kúrò nílé látàárọ̀ kùtùkùtù? Ó ṣe ń wọlé ní time ló sọ pé you spent only thirty minutes. Traffic àti àwọn there, there. At àti point I had to take a bike. Àtàwọn little little stopovers kan traffic ṣe mọ̀ pé mi ò Me, ń bọ̀ tánú lé mi ò jáde nínú ilé ìrí o mi mọ bí traffic ṣe máa ń rí o ọ̀dẹ̀ ni ní àbí mo ń sọ mo ń nonsense mi ò mọ nǹkan tí mò ń sọ lẹ́nu ẹ problem káàbọ̀ ọ̀kadà ò ṣáà gbé e ṣubú mo ti rí àwọn aṣọ kan lẹ̀ fún ẹ ní bathroom so wàá bá mi fọ àbó lè bá mi fọ. màá bẹ́ẹ̀ fọ. ó lè lọ fọ ọ́n sùn. ẹ káàbọ̀ thirty minutes péré láti òdìndín àárọ̀. stop ẹ stop ẹ jọ rọra bá ṣe gbogbo three kí ló dé. stop ẹ jàre. Just stop it. Or a four combi. It's only a four Ah, so. Stop it. nísìnyí tó ń bẹ̀ mí bẹ̀ mí bẹ̀ mí bẹ̀ mí kí ni mo gbẹ̀bẹ̀ yẹn já mọ́. alólàdé má bínú ó sáré pè mí ní wípé ara dáadé ó yá and i had to rush down mo lè pe nọ́mbà i wasn't going through. ṣẹwà o tún parọ́ mọ́ fóònù o parọ́ mọ́ network ìwọ kúrò nínú ilé yìí ò dágbére láti àná o ṣe wá wọlé bọ̀ o tún wá sọ fún mi pé kinní kan o network ló ṣe kò sí nǹkan kan tó ṣe fóònù tèmi o torí ò lè máa parọ́ mọ́ fóònù mi kò sí nǹkan kan tó ṣe fóònù mi nẹ́tíwọ̀kì ẹ̀ fún. ẹni rẹ ló láti jọ torí Ọlọ́run àti gbé dáàdì lọ sí hospital ó lè ní pé ká lọ wá two hundred thousand wa. ẹ kí nìyẹn wá ṣe ẹ lọ wà. Ah, kò síbi tí màá ti rí i bí ṣe wà yìí fifteen thousand naira ló wà lákàntì mi I am the only friend I have please help. wobi mo sorry gan-an I'm sorry to disappoint you ṣé bí mi àti ẹ ṣe wà yìí mi ní nǹkan kan tí mo lè ṣe sí i kò sí help kankan tí mo lè ṣe fún i don't even have money mi ò lówó tí mo lè fún ẹ mi ò ní kankan tí mo lè ṣe mi ní contribution kankan tí mo lè make i don't have mi ò ní. Daddy please i know you have and i know you can help me please jọ̀ọ́ torí Ọlọ́run please. kò síbi tó ti fẹ́ rí ẹ mi ò mọ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé in as much tó o bá ti lè ṣe iṣẹ́ inú ilé o lè rí owó kankan gbà because that is the punishment for it. Lọ́ládé will pay pay dearly for this. Lọ́ládé, you pay. Mo ṣẹ̀ṣẹ̀ wá gbà wípé àrà gbé láyé. Ká ní pé mo lówó lọ́wọ́. Bàbá mi lè máa kú. Nítorí wípé mi ò lówó lọ́wọ́, ọ̀rẹ́ mi sọ mí dọmọ torí mo ń gbélé ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa jáde ẹnu mi ò tọrọ ìgbà tí mi ò lówó <laughs> mo ṣe èmi first class student wá ṣe títí for three years mi ò máa ṣe mo tún ní kí n try iṣẹ́ aṣẹ́wó bóyá ó máa tún pé first time tó ń lè ti fẹ́ máa lọ ẹ̀ẹ́dẹ̀ tí fún mi lọ́wọ́ mi. ṣé o ti lọ tẹ́lẹ̀ ni. mi ti lọ. Ah, fún sábẹ́ bílò. ẹ ah, ẹ ìmọ̀ náà bí mo ṣe. ọkọ. yóò ṣàkóso. ó dẹ̀ pé mistake o ó ta oògùn ni mo rí bẹ́ẹ̀ síbẹ̀ náà nìyẹn náà. Ah, ẹ wo èmi ò gba ọ èmi ò lè gba ten thousand ni mo máa gbà torí iye tájọ sọ ni ah, ẹ ṣe wá rí báyìí ẹ burú o láti eight o'clock alẹ́ àná ẹ ẹ jẹ́ kí n sinmi five thirty láàárọ̀ títí jí mi títí ṣọwọ́ ẹ wo èmi ò lè gba one thousand mi ò lè gba one thousand ten thousand lómi ẹ fún mi lómi kí n máa lọ. ṣé one thousand tí mo fún ẹ ló sọ bá mi. ṣé o lágbọ́dọ̀ kú fún ẹ thousand lọ́dún sọ. o fẹ́ máa fún mi bọ́dí yìí tẹ̀ o máa bọ́ ọ ni. èmi máa gbọ́ omi kí tó ẹ̀wọ̀n ìdíje fẹ́ẹ́ mi jàre. èmi lọ èmi lọ èmi lọ èmi lọ èmi lọ. Ah! tí o tó kọ̀ yé gbé wá fún tẹ̀yìn lọ́ọ̀rẹ́ lọ́ọ̀rẹ́ ìṣẹ̀tọ̀ gbé lọ́wọ́ àfidọ́lìtì ṣọ́ọ́bì ni máa ṣe ọ̀bí lẹ́yìn ọ̀rẹ́ ìbùjọ́ fẹ́ wá ta tó ń ké o máa bọ́ ọ ni ìṣọ́ máa fẹ́ mi bọ́ ní ìtì ọpọlọ ọba ẹwà ọdún yéèyàn. olùyà danda ò bọ́bí kó wá sọtẹnu rẹ̀ àkọ́bí jésù bọ́bí kó wá sọtẹnu rẹ̀ ọmọ mu ọmọ tí kì jẹ́ ká retí gbọ́. ṣẹwa o dá mi lóhùn ni okay no problem. Um, ṣé nítorí dádì wa kú ló wá bẹ̀rẹ̀ sí ní ronú báyìí kò ní dá kó fi ronú ṣeré léṣe o I just wanted to understand that it's been destined pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí máa ṣẹlẹ̀ èmi gan ọ̀bá dẹ̀ ti wá wẹ̀ ní gbogbo time tí kìíní ẹ̀ ṣẹlẹ̀ but ó rẹ̀ mí díẹ̀ ni o ò wálé láti jẹ ọjọ́ yìí o ò pè é èmi tó tún jàjà wálé ọkọ̀ wọlé lọ ó kẹ́rù abọ́ tó dẹ̀ ti tó wà ní gan o tiẹ̀ tún fọ́ o ṣe anything ọkọ̀ gbé báàgò dẹ̀ ń lọ ṣó wàá dábẹ́ẹ̀. Am I your maid? You're my friend. Of oh. course. Mi ò ever disrespect <laughs> ẹ rí. Torí what you jù law? lọ. any respect to deserve. Wọ́n wò pé ah, ọ̀rẹ́ mi tó nice by tó fún mi nílé kí n máa gbé kí ni mo lè ṣe láti fi show appreciation. mo bẹ̀rẹ̀ sí ní máa fọbọ́ ẹ̀ mo gbálẹ̀ I cook your food I even wash your own days. What did you do? You took advantage mi ò bínú ó sọ mí dọmọ ọ̀dọ̀ nínú ilé mi ò bínú àwọn ọ̀rẹ́ ẹ tó kù máa wá ọmọ fi mí ṣe yẹ̀yọ́ máa pè mí lọ́pọ̀ ọdún mi ò bínú o ever fight for me rí o ever mi ò bínú. títí di ìgbà tó fi pè mí pé tani mi wà lọ́sibítù and I told you but what did you do nothing mi ò bínú bàbá mi wá kú ó wá sọ pé wọn kọ ló pa wọn I'm leaving. Then leave! Yẹ́n ká stupid girl wọ́n lè kàn sọ̀rọ̀ ṣé mo láti jọjọ yìí àbúrò pé mi ò mọ̀ pé bọ́ọ̀fẹ̀ dè fún ẹ ní two hundred thousand. ṣé mo bí ẹ ni àbí mo gbé fóònù mo pè é rí pé báyìí sọ kọ́kọ́ nípa ẹ̀ náà. mi ò bá ẹsẹ́ níbi ìgbà tó bá fẹ́ lọ́kọ́ lọ if you want to leave me èmi ni mo ṣe ń bọ́ ẹ. I feed you I do everything that you want what else do you want? Shut up. Yes, shut up. ìwọ ló ń bọ́ mi mo dúpẹ́ mo dúpẹ́ mo dẹ̀ appreciate ẹ thank you for reminding me ìwọ náà kọ́ lọ́wọ́ bá ló ṣe fún ẹ ṣùgbọ́n rí mad friend ẹ̀yẹ tó sọ wípé fún mi lówó yẹn ó ṣe é ọlọ́run bless yẹ torí wípé owó yẹn mo fi bẹ́rì bàbá mi bó ti wọ́ tó pé ra ẹ lọ́rẹ́ mi what did you do. nothing you are stupid you are extremely stupid. mo pàtẹ ọkùnrin rẹ pàtẹ ọkùnrin rẹ pàtẹ ọkùnrin rẹ bí ìdí ìgbé ọ̀sì. lọ́ládé rántí o Tables turn. Tables turn. Ó my turn, but báyìí máa yí Oh, rẹ̀ pa. Ó máa yí ohun rẹ̀ pa níbi tí How dare you talk to me like that? You're very stupid. Àlọ́ fún funny yet. mo máa gé dànù. Máa gé ìyá ẹ̀, máa gé ìyá ẹ̀ tó fọ́nì yẹn. But did she just say tables turn? Tables turn. Tables turn. Ajé ni mo rò, ajé ni mo rò èrò ni mo sàn èrò ní mo sàn adífá fún Ọ̀rúnmìlà bàrà àgbọnrìngún nígbà tí bàbá ń sùn tí bàbá ń jí bàbá ò níṣẹ́ lọ́wọ́ bàbá ń lọ bàbá ń bọ̀ bàbá ò lájé wọn ni kó ká akímọ́lẹ̀ ẹbọ ni kó ṣe Ọ̀rúnmìlà gbọ́ rírú ẹbọ rú ó gbọ́ ìkara rẹ̀ ẹbọ wà àtìgbà òun ni bàbá ti ń sùn tí bàbá ti ń jí pọ̀ lájé bàbá ń sùn bàbá ń jí pọ̀ lówó ẹ̀ẹ́dọ̀ ìbò mi ẹgbà tèmi wí ẹgbọ́ tèmi ẹ̀jẹ̀ tèmi náà lájé kí n lájé májé kọkàn mi ó balẹ̀ ẹ jẹ́ náwó lọ́wọ́ kọkàn mi ó balẹ̀ ẹ jẹ́ nọ́lá lọ́lá kọkàn mi ó balẹ̀ ha orí ah, ò lè rí ọmọbìnrin ó mọ̀ kú oríire wọ́n mọ̀ kí àwọn tó bí ọ tán ṣẹ̀dá rẹ̀ sílẹ̀ pé wọ́n kú oríire sórí ìyá àti bàbá tó bí ọ bá ń bẹ láyé kó o mọ̀ kẹ́ dáadáa èyí tó bá dèrò ọ̀run nu wọn kó mọ́ ṣe sàrà fún wọn nítorí wọ́n ti parí iṣẹ́ rẹ̀ kó tó délé ayé ó rí ọwọ́ abiyamọ ló ti ń wá bọ́mọ ò bá ṣoríire nítorí oorun tábíyamọ ò bá sùn onírú àdúrà tábíyamọ ń gbà nígbà tábíyamọ ò bá ṣe rí ọmọ onírú àdúrà tí wọ́n ń gbà bọ́n bá ti lè ṣe báyìí pọ̀ kọjọ́ kan tọ́mọ wọn ò fàyè lẹ̀ yóò lọ́la ni ìwọ ti lọ́lá mọ́ wulẹ̀ ṣe wàhálà jìnnà o rí gbogbo ní tí o bá wáyé ẹ o fẹ́ lówó o fẹ́ lọ́lá o fẹ́ lájẹ ọ̀rọ̀ rẹ ò gbẹ bọ bẹ́ẹ̀ ni kò gbé tutù ṣáà mọ sùn kó o mọ jí àárọ̀ rẹ o lè wọ bó ti bó ti yẹ ó wọ yìí ọ̀sán rẹ náà lè lẹ ó lè fì ó lè fì lẹ́gbẹ̀ẹ́ àmọ́ ṣé orí tó bá ti dalẹ̀ ah ó mọ̀ lówó ó lówó ayé ọkọ̀ ah lọ́sùn kọ́ ọmọ ọrùn. ẹ ṣé bàbá ẹ ṣé gan ni nǹkan tẹ sọ ń sẹ ni wípé tó bá ti di ọwọ́ alẹ́ mo máa lówó ṣé bóyá nine ten yẹn ni àti wípé báwo ni mo ṣe máa mọ̀ ṣé mo máa gbà láti ni ẹjọ́ ẹ sọ time gbọ̀ngàn fún mi ṣe máa lè wà awake. ọmọ gọ wọn pé ọmọ kù irú kù ò ní pọ ọmọ bí ò ṣàgọ tá a bá sọ pé bó bá dalẹ́ ò lówó irú alẹ́ ò ní ló kúkú gbágbó sítòsí kó o gbé sírọ̀rí rẹ kó o mọ́ sùn mọ́ kó o dúró dalẹ́ o falẹ́ rẹ ṣòfò nu alẹ́ òní ń sọ kì í ṣe òní tí ni tá a bá wá pé ilẹ̀ ọ̀la kì í ṣe tọ̀la tí ń bọ̀ yìí ó rí bó ti wà yìí òwúrọ̀ ló wà ó rí pé ọjọ́ àárọ̀ ń wọ́ àbí bí ọmọ ọdún mélòó ni ọba yìí. bíi tẹ́tí ni mí sá. òwúrọ̀ ló ṣe o bá ń wọ bíi márùndínlógójì àbí tó o bá ti wọ ogójì ọ̀sán rẹ nù. àmọ́ bó bá dọjọ́ alẹ́ ọjọ́ alẹ́ tá à ń wí bẹ̀rẹ̀ láti bí àádọ́ta ọgọ́ta àádọ́rin ọgọ́rin fifty sixty seventy eighty lọ bẹ́ẹ̀ ló bá láyé ó bá ní ọlá yìí ah, owó rẹ̀ ó mọ̀ dé o ìyẹn mo ṣe ní o lọ fọkàn balẹ̀. bàbá. ọmọ ẹni wípé tí bá ti fifty. ó lè mọ jẹ fifty gangan o lè wọ bíi seventy àbí eighty ah, bó bá ṣàkójọ kan tó fàyè lẹ ó lówó. ah bàbá kò ní lè work hmm. ah kò ní lè work bàbá mi sixty seventy bàbá mo máa ti darúgbó ẹ wo ṣe bí mo ṣe wà ni mo fẹ́ lówó bàbá àwọn ẹgbẹ́ mi tí wọ́n tó ẹgbẹ́ ẹgbẹ́ ni wá tó tí mo tún jù lọ gan mo ń bá wọn fọ pátá bàbá mo ń fa bọ́ mo ń gbálẹ̀ mo ṣe gbogbo tí mo máa sọ gbá mi létí wọn máa lọ mo abu bú mi mi ò lè wait baba mo fẹ́ lówó sí ẹ fi alẹ́ sílẹ̀ tílẹ̀ bá ti ṣú a máa fèsì ẹ̀ṣẹ̀ rí àárọ̀ tá a wà àtọ̀sán yẹn ẹ jẹ́ ká mọ bá ṣe máa ṣe àárọ̀ àtọ̀sán yẹn bàbá ẹ falẹ́ sílẹ̀ ah mi ò lè dúró bàbá mi ò lè dúró. èmi tó wá báyìí èmi ò ṣe gbogbo nǹkan báwọn mọ̀ àwa ìṣògùn kà mọ́ rárá o torí pé àtúnbọ̀tán làwa náà wá àtúnbọ̀tán tó dáa aṣogun kà mọ́ díẹ̀ ló kù lápò àwọn baba ńlá baba wa ò wá rí oògùn kà díẹ̀ tó kù ìtorí àwọn ọmọ aláìgbọrọ̀ la ṣe tọ́jú rẹ̀ sí kọ̀rọ̀ yàrá ká fi já wọn lọ́rẹ́ bọn baba fẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ wo kì ṣe pé a mọ gbogbo orú bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ ẹ kàn jẹ́ pé ìmọ̀ ní ìwọ náà ṣàmọ́ ń gbẹ́ pé béèyàn bá ṣe ohun tí ò dá yóò lẹ́yìn. ẹ má wọrí bàbá ẹ máa ń gbọ́ lóòótọ́ mo máa ń gbọ́ wípé à tẹ bá ṣe báyìí ó máa lẹ́yìn o ó máa ṣe kíni kan ẹ̀yìn la máa ń gbà kan máa ń gbọ́ ni mo ẹ̀ bá rí rí pé ẹ̀yìn kankan ṣẹlẹ̀ rí iwájú la máa ń rí so iwájú yẹn bàbá ẹ jẹ́ ká fèsì ẹ̀ ẹ jẹ́ ká fèsì iwájú ẹ fọ ẹ̀yìn lẹ̀. kò burú àmọ́ dá jẹ́ ń bá ọdá kan bí ọgbọ́n tó o bá lè fara mọ́ ó rí ajé tá à ń wí àmọ́ ń kì sínú àgbò ni béèyàn bá ti mú ó bá tán ọlọ́run sì kò ṣe nísìn ẹ̀yin ọmọ òde ìwòyí ẹ̀ fẹ́ gbọ́ gbogbo ohun tó bá ti jọ má gbọ́ ẹ̀ fẹ́ gbọ́ sétí àtọkùnrin àtobìnrin pàápàá tán bá sọ pé àgbo kan ń bẹ níbì kan o alẹ́ afa ọ̀pẹ́ ẹ̀yìn adúródédé aṣaralóore ajẹ́kẹ́gungun ràn kéde kan bẹ́ẹ̀ bá ti fẹ́ ní gbọ́ báyìí mo ná ọmọ kan ó gbọ́ mi mo ní ọmọ kan èkó ní gbé tó bá gbọ́ pé wọ́n ń ta àgbo nìbàdàn yóò lọ ni àmọ́ forúkọ bò láṣìírí ṣé o wá rí àgbo yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe máa ń ṣe tó yẹ pé tẹ́ ẹ bá ti fẹ́ ti bọ̀ àgbo yìí là á wá ṣe là á fi iṣẹ́ ìtinú rẹ̀ ọkùnrin tó bá ti mú ara wọn ò lè bi ara wọn ò lè débi pé wọ́n mọ̀ lọ ròyìn fúnra wọn bọ́mọ mi ṣe máa ń ròyìn káàkiri tán bá ti wá ròyìn fúnra wọn wọ́n mọ̀ wá wá sọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ wá mú wọ́n mọ̀ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ á mú ṣé o wá rí bọ́n ti mú yìí igbá kan tún ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àgbo tá a pèsè yìí ẹni tó bá ti ń mu ní kọ̀ọ̀kan láìsí kí wọ́n wọnú báyìí wọ́n ti ń mu láìsí kí wọ́n wọnú báyìí òun làá wà fi parí iṣẹ́ àmọ́ ìwọ̀nba ìṣòro kékeré tí ń bẹ́ẹ̀ kì í sì ṣe ìṣòro nítorí àgbo òṣìṣẹ́ òun ní pé gbogbo ọkùnrin tó gbọ́dọ̀ mú lọ́dọ̀ rẹ̀ wọ́n gbọ́dọ̀ pé igba two hundred kò gbọ́dọ̀ dín wọn gbọ́dọ̀ lé wọn gbọ́dọ̀ jẹ́ two oh one wọn dẹ̀dẹ̀ gbọ́dọ̀ jẹ́ one ninety nine àmọ́ kó jẹ́ two hundred ló bá parí ló bá lọ́lá ló bá tán. ṣe rí bàbá ẹ ṣe sáà mo dúpẹ́ lọ́wọ́ yín gan-an bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn mo ń forí mi rò ó inú mi dẹ̀ dùn èkó tó dẹ̀ múnú mi dùn jù ní ti alágbó tẹ̀sán yẹn lóòótọ́ ni ah! àwọn èèyàn wà tó mú àgbo láyé yìí wọ́n mọ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe wá ń sọ yẹn mo wá ń rò nínú ọkàn mi pé bẹ́ẹ̀ ti ṣe ṣàlàyé fún mi yẹn kí àwọn ọkùnrin àtòbìnrin àtọmọdé àtàgbàlagbà àdúgbò mi náà kó wá máa ṣàlàyé fún mi pé báyìí ló ṣe ń ṣe àwọn kí mi wá máa ta àgbo fún wọn èmi ti wá sọ́ra mi di ṣàlàyé alágbo. ṣàlàyé bẹ́ẹ̀ ni bàbá. <coughs> àbí kékeré lógódé kánò ó dàbókì orúkọ tó wọn mọ ní jẹ́ lẹ́yìn ní tó bá wọn òpera rẹ̀ ṣàlàyé alágbo ọ̀dà ló ti wá kún kún kékeré kan. títú ni. ẹ sọ wípé ẹ pé kò gbọdọ̀ lé. ní two hundred kò gbọdọ̀ dín. that means okay ẹ tó bá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé bóyá ẹyọ kan kọ́ fẹ́ miss àbí ẹyọ kan kọ́ fẹ́ bóyá ajára kan kọ́ tó wà lórí ẹ̀. bámi ah! àti mm-hmm. ẹ̀dúpẹ́ pé tiẹ̀ ti rí thirty thousand fún mi ní school mi báyìí mo sì bá mi. Mm-hmm. ṣé gbogbo ohun tí ọkọ rẹ yín fún iná wá fẹ́ kó sí orí àgbò báyìí. Yes, my dear sister, gbogbo ẹ̀ But sister mi, it's not good for you. Ẹ̀yin tẹ́ first class, tẹ́ jáde pẹ̀lú first class, why why I go? It's not good for you. Ṣebí um, first class certificate tó ń sọ yìí, òun náà ni mo ti fi for over three years See me only ríṣẹ́. Eh? obìnrin tí mo dẹ̀ mọ̀ she ń ṣiṣẹ́ àgbo yìí introduce me she made it big time nǹkan tó the film. No, lọ́kàn balẹ̀ ní pé mo máa make it nǹkan tó wà important sẹ́mi jù láyé yìí ni pé kí school ẹ máa dúró nítorí ẹ náà ni mo ṣe fẹ́ lọ ṣiṣẹ́ yìí. but there are many business for you out there. Shh. hey listen hmm? let me do this okay everything ma wa okay kò tí ì yẹ inú dẹ̀ yẹ okay. Hmm? everything ma wa okay. Right? Sure, sure, sure. Ìwọ lọmọ, mo ọmọ kì jẹ́ ká retí bọ̀rọ̀ o bọ́bí kò wá sọ yìí tó lè sọ yìí àgbà ṣàlàyé ohun tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí o àgbà ṣàlàyé ọ̀rọ̀ ló délẹ̀. mo ní ìjẹ́jì ni àti owó ìbáyé mi dẹ̀ tún nídìí. ibi tẹ́wá yìí náà right place ni ẹran ajókòó ẹ jókòó kẹ́ ṣàlàyé bó ṣe ń ṣe yín níbi tó ti ń ṣe yín gangan gangan èmi ṣàlàyé alágbo dọ̀tọ̀ náà èmi náà wá farabalẹ̀ fún yín nìkan tẹ̀ níwọ̀n bá ṣì ń bí ẹ ṣáà ráwọn kọ́sítọ́mà mi pé wọ́n jókòó wọ́n gbẹ́ ní wa. ìgbà tí mo sọ ni pé mo nídìí jẹ̀dí tó bá le àwọn ẹ̀yìn yìí ó máa ń ṣe bákan àti pé mo tún nídìí azin. Ah, ah, eh. eh, ṣé wàá rí bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún mi yìí tó ṣe yé mi o ah, ẹ wo àfàìmọ̀ kí ẹ̀mí ìyàwó yín má lọ sí o eléyìí tí mo fẹ́ fún yín yìí o mo ní ìṣàlàyé fún yín ṣé ń bu wá. ìyàwó ìyàwó báwo ókè mo ṣàlàyé fún yín tẹ́lẹ̀ ọ̀la pé mo gbọ́ mo bó ní hip hop wọlé lẹ ṣe bẹ́ẹ̀ mo jà àwọn hip hop ni mo ṣe hip hop màwá mi màwá mi nǹkan tí mo tara ẹ sọ fún yín pé àná ọmọ ti máa ń yaṣọ wọn àwa ẹ sá fún mi ni. sá fún yín kẹmi sá fún yín ọwọ́ ah, <laughs> ẹ wojú yín. <laughs> ẹ wò ẹ wò ẹ báyẹn ká ọ àná ọmọ tí máa ń yaṣọ wọn tí bá yaṣọ wọn tẹ́lẹ̀ ọmọ rí òòní. bọ̀ nísìnyí tí bá tún yaṣọ wọn máa ń sọ pé kí ni ọ̀dẹ̀ àṣé ò tiẹ̀ le bọ̀ á ló máa yaṣọ wọn sí pieces wọn ah. ò fẹ́ kọ́ aṣọ wọ̀ mọ́ àti mo níbi jẹ̀dì mo ti mu jẹ̀dì gan o mo tún mu jẹ̀rí àrẹ̀sà mo tún mu jẹ̀rí ilẹ̀ pa mo tún mu tìyàbọ̀ ọ̀nù gáàdì àwọn oníjẹ̀rí kan wà ní báyìí. ọ̀ tẹ̀sán ọkùnrin fún mi tẹ́lẹ̀ bọ̀ ìgbà tí mo dé bẹ̀rẹ̀ wọ́n ní ṣàlàyé ló ń jẹ́ òun wá ògbé mi wàá mu ṣàlàyé bíá ìṣòro mi àbúrádì pẹ̀tẹ́lẹ̀. ẹ ní kí ni. mo ò níyàwó gẹ́fẹ̀rì níwọ̀n ah. ọlọ́mọ àbí bí òkìkí afọláyọ. ṣé ẹ rí ẹni tẹ dárúkọ yẹn òkìkí afọláyọ ó máa ń wá bí. ní ìgbóyún. a ti wá bí a ti tó five hundred times ó mu ṣége ọlọ́tí ni. òye kí máa ń náwó ṣàlàyé. ṣe wá rí ṣe rí girlfriend ayé wọn máa bàjẹ́ o. káyé bàjẹ́ náà ni mò ń wà. ayé girlfriend ti ń rú o. àwọn náà máa ń tọ́lé ọkọ̀ púpọ̀ ọmọ kan tó wá sọ́dọ̀ mi. ṣé ti rí ẹ ti rí eléyìí tí mo fẹ́ fún yín òun ló ń pè ní you don come. èmi náà sọ wípé i never come kíntìní náà ni. kí ni. ẹ ṣáà má wọrí. kí ni. ẹyẹ gbà. ó yá ẹ ló pọ̀. lẹ́gbẹ́ ṣàlàyé gbogbo ìṣòro yín fún ṣàlàyé gbogbo ìṣòro yín tó ga ó ti di pẹ̀tẹ́lẹ̀. bá mi ṣàlàyé fún. ìkọ́tẹ́ kan máa ṣe é sí ni pé ṣe mi àti pàdí mi hundred naira ní kíni wa ẹ sanwó ẹ ṣàlàyé gbà lọ́wọ́ wọn. gbọ́ ni gbọ́ hundred naira lọ́wọ́ yín ẹ mọ̀ mi. mi ìmọ̀ yín. ẹ mọ orúkọ mi. mi ìmọ̀. ẹ mọ ìyàwó mi. ẹ bọ̀ mo ti mọ̀ yín bíbá yìí. ó kéré nìkan tẹ́yìn náà lè ṣe fún ọ. tèmi ìyàwó lẹ́yìn ẹ̀ lè fún ọ lówó. látẹ́gùn bá ti fẹ́ sí kinní yẹn jù kò ní ṣiṣẹ́ mọ́ o. gbà kó jẹ́ gbà kó mú gbà kó jẹ́ èyí ṣàlàyé. àwọn ọ̀sẹ̀ bí wọ́n dúró. àwọn ọ̀sẹ̀ bí wọ́n dúró. àwọn ọ̀sẹ̀ bí wọ́n dúró wọ. olùṣiṣẹ́ yeye gidigidi ni yíyó gbà kó jẹ́ gbà kó mú. mọ̀tò lẹ́yìn náà lẹ́yìn báyìí kí ni wọ́n ṣe báyìí tó yọ lọ kí ni dáná kọ́ ni ọ̀rọ̀ yìí yé ìdíbàdàn. mọ́nì sílíbà mọ́nì sílíbà. àkìgbò kèrè mọ́ rírì yọ. àti amọ́ta. Ramota! Ramota! Ah! Ẹyọ mọ̀ ṣàlàyé ti bàjẹ́ ní ìlú kan ní ọ̀rọ̀ yìí. Ṣé ẹ eh, fóònù lé mi ò dẹ̀ lé? Gbà jẹ́, gbà kó mú. Ìlà! Ìlà! Ìlà! Ìlà! Wà! Wà lọ! Ah. Takuntakun wá wá kí ni kí ni ah, ìwọ tó ti pé kí ni ò kí ń gbé rárá rárá bẹ́ẹ̀ ni àti kan ṣẹ̀ṣẹ̀ ṣíṣọ́ mu bẹ́ẹ̀ níbo níbo níbo níbo níbi ìsàlẹ̀ ń yẹn àgbóná ṣàlàyé ló ń jẹ́ hmm. iṣẹ́ ẹ̀ ah ọmọ láńlọ́ọ̀dù wa ó ti pààyàn kí ló ṣe ọmọ kan kú sábẹ́ ẹ̀ ó kàn ń pa ṣé bó ṣe múlẹ̀ kan báyìí àfi yẹ yẹ yẹ yẹ. Ah, èèyàn burúkú wa ni ọ kí ló tó wà mú mi lé látijọ́ yìí kí ló ṣẹlẹ̀ ah, mo ò bí àrò tí tí tẹ́mi sì wá. Ah, kí gbogbo sí sùúrù ní kí ni yóò gbéra yẹ sáré lọ tí. Eh, ṣé ó bá ètò yẹn ni. ó bà mí. Eh, ẹ kò sí wàhálà tètè ṣá. ẹ kí n jọ kọ ọ. ṣàlàyé mi ní wáyé tí mo máa mú. àbí gbèsè ó bá ní. mi ò máa dẹ fún fifty. ó ní fifty ó dáa o àlàáfíà fún yín o. àlàáfíà fẹni tó ń bọ̀ o. ẹ pẹ̀lẹ́ mà. ẹ kú ọrọ̀ ajé. ẹ o. ẹ kí olúwa kó wà pẹ̀lú yín ẹ̀yìn àkólọ yín kó padà. àmì o. ẹ̀yìn mọ́mì ọ̀rọ̀ náà sì wà gẹ́gẹ́ bíi tàtijọ́ o àwa èèyàn là ṣe dáadáa bíi tàtijọ́ mọ́ bíbélì sọnù ọ̀rọ̀ rẹ̀ àǹtí ẹ̀jú ẹ fún mi ní alẹ́ abakuku orí kejì ẹsẹ̀ ogún ó ní ṣùgbọ́n tí ọlọ́run ń bẹ nínú tẹ́ḿpìlì rẹ̀ mímọ́ jẹ́ kí gbogbo ayé kó parọ́ níwájú ẹ bá ń pa fàtọ̀ díẹ̀ sí mi àfàtọ̀ díẹ̀ ẹ̀yin ní kẹgbẹ́ gbà ẹ̀yin ní kẹgbẹ́ gbà ẹ̀yin ilé ìjọsìn wa ò jì òpópónà adélakùn túndé la ṣọ́ọ̀ṣì wa wà nọmba fifty four ẹ bá ti débẹ̀ ẹ béèrè wa ẹ sí ẹ sí ah. ah kíni yìí lé ni ẹ̀yin ṣe rí ẹ̀yin ẹ máa ka báìbù yín dáadáa. mo kà má gbé wá gan pápá àmọ́ mo gbàgbé sílé lẹ́nu. ẹ máa kà á nítorí ọlọ́run bó ṣe wà ní ó fẹ́ràn ẹni tí bá ń pè é yóò máa dá a lóhùn ẹ ṣé kí olúwa kó wà pẹ̀lú yín mà ẹ á tún máa yọjú sí yín tí a bá ní ọ̀rọ̀ ọlọ́run láti bá yín sọ. fifty naira ni. Ah, ah, ah, mo ti gbàgbé ẹ má bínú ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run ni ẹ kẹlẹ́ ẹ ṣé o ẹ ṣé gan. ẹ tún wá wá o ẹ má ṣàlàyé o. ẹ ṣé gan. gbà kó mú gbà kó jẹ́ èyí ṣàlàyé ó ń ṣiṣẹ́ takuntakun. Ah, ah, pásítọ̀ ah, <laughs> ẹ ra sà ẹ ta ẹ pẹ̀lẹ́. a kú ìsìn èmi. ìdí ìrere káàkiri ni. bẹ́ẹ̀ ni. àmọ́ mo wá rántí pé uncle david wọn ò wá sí ṣọ́ọ̀ṣì lẹ́nu mi ò tún rí ìyàwó wọn náà wọn ò pé kí n fi ẹsẹ̀ kan débẹ̀ n béèrè pé kí ló dé tá a rí wọn èmi ṣàjọjọ́ iṣẹ́ inú mi tiẹ̀ dùn pé mo pàdé yín torí mo ti ń wò náà pé báwo ni màá ṣe rí yín ṣe rí ẹ̀yin ní sunday school tá a ṣe lénìí eh. sister mary wọ́n preach àwọn kankan fún wa ẹ ṣé Mary Dudu àbí pupa. Mary dúdú. ok so wọ́n ṣàlàyé àwọn kankan fún mi kí ni èrò fi taratara yé mi mo ti wá wò pé tí n bá tiẹ̀ rí ẹ̀yin á tún lè yànnà ní ẹ̀ fún mi ju báwọn ṣe ṣàlàyé ẹ̀ lọ <laughs> nínú ọ̀rọ̀ wọn tí wọ́n fi ṣe wàásù fún wa ó ń jẹ́ kó máa yé wa pé ẹ má ṣàgbèrè o má ṣe ṣìnà o má mọ tí o nítorí ọtí ò da lágbo ara o so <laughs> ìyẹn ni mo wá ní kí n bí nítorí kò fi taratara yé mi pé ṣé lóòótọ́ ni gẹ́gẹ́ bọ́ yìí sọ ṣọ́tì ò da alágbó ara ni bọ́dà Solomon bọ́dà Solomon bọ́dà Solomon èmi ni mo pè yín ẹ kò yí ìgbà tẹ́ ẹ ti gbọ́ ìwàásù ní ṣọ́ọ̀ṣì ṣé tóun bá tiẹ̀ sọ fún yín gan ṣó yẹ kí irú yín at your age and your level ṣó yẹ kí irú yín tún máa bèrè pé ṣọ́tì ò da ó yẹ kẹ́ ti mọ̀ pọ́tì ò da ọtí ò da ẹ ṣe tí wọ́n ń bèrè pé kò da ẹ ti gbàgbé òfin Mósè ni. nọ tíṣà. tó ìwọ ò gbọ́dọ̀ sí panṣágà o gbọ́dọ̀ jẹ́rìí èké o gbọ́dọ̀ pànìyàn o gbọ́dọ̀ mutí ọtí. ọtí ẹni pé ọtí tóbi ọtí ọtí yẹn. ó ní kíni ẹni ọtí máa ń tì ní. Hmm. ẹni ọtí máa ẹ má mọtí o ẹ má mọtí o kò dáa o. ẹ̀yin hmm. pásítọ̀ ó tọrọ lẹ́sọ̀ o. àmọ́ ọ̀dọ̀ ṣàlàyé tí mo ti rí yín bẹ̀yẹn ṣé olómi lẹ máa mú bẹ̀yẹ̀ ó dàbí pé olómi ni mo rí yín tẹ̀ mú yẹn tẹ̀mí yẹn kó bá yín káfò náà gàwó alẹ́ ni o àpájì ni o ànẹ́fàkọ́mu ni o ẹ̀rìn kìíní kan abárù sí ti kìíní kan tẹ̀ ṣé omi nìyẹn. ẹ̀yin ọ̀dọ́. ẹ ọ̀dọ́ ṣàlàyé alágbo. ṣe rí ah, ọlọ́run máa fi àṣírí wa sọ́wọ́ ẹni tó máa tú mo fẹ́ sọ nǹkan kan fún yín tẹ̀ mọ́ tí ẹni tí a fi àmì òróró yàn tó bá fi ṣe nǹkan kan ìyẹn máa ń pe irú ẹni bẹ́ẹ̀ ẹ máa béèrè nǹkan tí ò yé yín torí ohun tẹ́ni yẹn mọ̀ tẹ́yin ò mọ̀ pọ̀ hmm. ṣé bí ẹ̀yìn kan ló ń dùn mí bákan bákan ni gbogbo ara ń ro mí bọ̀dá tí ó máa ń lùlù yìí ẹ rántí ẹ̀ ló wá sọ fún mi pé tí n bá dọ̀dọ̀ wúmà yẹn wọ́n máa fún mi ní àwọn omi kìíní kan bíi omi báyìí nígbà tí mo dẹ̀ débẹ̀ náà yẹn náà fún mi ní omi omi tiẹ̀ láìkẹ́ mi tèsí mo gbé ilẹ̀ padà ni so àfi bẹ́ẹ̀ ṣe wá ń sọ pé ẹ rí ẹyin mi mo mọtí mo ṣe kíní kan ọtí ò dáa sẹ́ẹ̀ a ní ẹ má ṣàgídí àtìgbà tí jésù náà tiẹ̀ ti sọ omi di wáìnì ni mo ti rí i pé iṣẹ́ ìyanu lẹ́yìn náà bá débẹ̀. ṣé látijọ́ tí ẹ̀yin Ọ̀rúnmìlà tọ́lọ́run ti rán wálé ayé tó ti dágbede méjì wọn ayọ̀ tó ti mórin sẹ́nu pé ó ṣe ó jésù mo ti rò pé ìkan náà ni wá ẹ mọ ohun tẹ máa ṣe ẹni sùúrù bàbá ẹ kúkú mẹ́mi lọ síbẹ̀ ọ̀pá ń dè náà pẹ́yìn ń dà mí láàmú kẹ́kọ̀ọ́ tí ẹ lọ́gbà. ẹ má get me wrong uncle solomon ẹ má mọtí ọtí ò dáa. ọtí kọ ṣé bọ́lómi lẹ́yìn mú. ọtí ò dáa. ẹ nìṣó bẹ ẹ wá olómi lẹ́mú ẹrù olómi fẹ́mi náà. ìwẹ́gun ọmọ pẹ́ méjì mo là ìwẹ́gun mo mo mo mo mo là. ẹ ò là mí o bí àwọn ẹgbẹ́ ṣe máa ń ṣe nìyẹn ah, ah, o kò ga ni o ò tiẹ̀ ní ìkọ̀kọ̀ tọrọ bẹ́rẹ́rẹ́rẹ́ ah, o ò tiẹ̀ lè ṣe ọ́nìtì o ò lè o àti ọ̀rọ̀ èmi rárá èmi ṣe gbígbé ìṣègùn gbọ́ pé nǹkan ṣe gbọ́ o tiẹ̀ máa là nínú ojú ni àṣírí wọn ni èmi gbọ́ mo ti rí ìrẹ́ pé pé ẹ̀mejì yẹn kò tó ẹ̀kọ́. ó la ní ó ti ẹ̀ ṣe anything mi ò tẹ̀lé nǹkan tó ṣe. ẹ̀mejì mi ò tẹ̀lé. kò tó nǹkan kan ò ṣe anything. ẹ máa pè ẹ lálẹ́. máa pè mí. àbíkúnṣu máì tí ì lọ. máì tí ì lọ nà. kébè àjọ máì tí ì lọ nà. gbà kó jẹ́ gbà kó mú gbà kó jẹ́ èyí ṣàlàyé. kí ló dé kí ló ṣe. mẹ́wàá ṣe mí o ó tèmi ti ta ta ló lù ẹ mo mẹsàn gidi gan sórí níjọ́ tí wọ́n ti bí mi sáyé mi ò rí rídíkù tó tó yẹn rí o mú láti àgbóta mu òṣìṣẹ́ kò ṣe nǹkan kan ṣọmọ kí yẹn wá báyìí kó wá tó tó bá mu àgbo máa gbé e báyìí èyí tó mú mu wọlé báyìí ni ó reduce volume pátápátá ni àti pre àti post àti production gangan fifteen seconds snapchat mo bá débẹ̀ yẹn ah. tí mo rò pé bí àbí facebook ni tó máa máa record lọ tí ó ní ní end mo kàn lára ó ṣiṣẹ́ lára mi ó kò ṣiṣẹ́ lára dè mí gbogbo ọkọ mi ní pé ti bá mọ́mọ́ yẹn kí n lápá ní ìrí nǹkan kan la. o bí ọ̀rẹ́ sórí ojú ti ọ̀rẹ́ ẹ̀ olójú ò tiẹ̀ òun tọ̀hún ni òrojú ti ṣó ti yí ẹ báyìí sìn tí iná tí o bá dẹ̀ tán nínú báyìí ẹ̀jẹ̀ òkè tán lè kọ́nà ṣé o ti rí bó ṣe wà yìí ń sìn má wọrí à níṣòro ṣé o ti yé ẹ èmi máa mú ẹ lọ ọ̀dọ̀ ẹlòmíì máa fún ẹ ní dùn. máa mú mi lọ bá gẹ́ẹ̀lì mọ́ èyí tí mo ṣe mo ṣe orí burúkú bẹ́ẹ̀ tó fẹ́ lọ mọ ibóbìnrin àbúrò àyè mi ṣe. àgbo mi ò bá ẹ fẹ́. alágbo ló fẹ́ mú lọ bá. ọ̀dọ̀ alágbo ni mo fẹ́ mú ẹ lọ. àbí ẹ̀sọ́ street wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọjọ́ ìjẹ́jẹ́ ìkọlá ṣe láṣẹ bọ́ yẹn ọmọ yẹn wọ́n mi oníṣàkóni lè mi èmi ga gẹlẹtẹ gẹlẹtẹ yìí lèmi. ṣé orí lè yí ṣàlàyé ara ẹni hmm. ṣó ti yẹ ẹni ti lọ o ti ṣàlàyé ara mi ṣé bí mo wà yìí tó bá kówó ẹgbẹ́ crate mineral kan lẹ̀ báyìí tàbí Schweppes tó fi fanta sí kódà kí tún máa fi míìsì àwọn nǹkan tó ti ń lojà wọn lọ èmi ń bó náà o. àtúnlọ wà á máa bo. Ah, ah. ibi púpọ̀ tó wà bẹ́ẹ̀ ni agbo tèmi mu yẹn mo rò pé bóyá èèyàn máa kò tiẹ̀ wà pé ọmọ yẹn ni yẹn gbogbo ẹ̀mí ìjẹ òtẹ́ kan ṣé báwọn kan lẹ́gbẹ̀ẹ́ ṣe ń ṣe rè ìgbà míì tí n bá jí lára akọ́kọ́ akọ́mọ àwọn mọ́tò tó lè pe ni ayé rẹ̀ tí o bí bá wọn á sùn. alábọ̀nà tó ti mú pa ó lè máa lọ sọ́nà bíyà. kódà ah, kódà jọ sórí ibi tí mo wá ibi tẹ́lẹ̀ tí mo sọ eléyìí tèmi sọ eh, eh. ọkàn bá lè ọkàn bá lè jẹ́ ká lọ táìmì ní táìmì kan mo ní máa pè lọ́sọ̀ àbálẹ̀ ẹgbẹ́ tètè mú kó lè tètè ṣiṣẹ́ lára tí wọ́n máa padà pè lọ́sọ̀ àbálẹ̀ tó ká ẹ̀ dá o gbọ́ ó ká ẹ̀ dá o. sòtọ́ fún ẹ ojú tì mí wá àmọ́ bá kó má wà ọmọ òun wà bá sọ sẹ́yìn tí yóò fọ́ ọmọ tí yóò wá tán ni ọmọ tó ní wá wá bá mi first time tí wá ní jáde àtúkà nìkan ní ìfẹsọ̀ omi ṣàlàyé ẹ̀. bó ṣe máa jẹ́ nìyẹn. ṣàlàyé bó ṣe ṣe ẹ́. bó ṣe máa jẹ́ nìyẹn ṣàlàyé bó ṣe ṣe ẹ́ gangan níbi tó ti ń ṣe ẹ́ gangan. ogun ẹ wà ń bi gbé e fún ọ̀rẹ́ mi rè. ẹ ra o. ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi ni hmm, má ló ma má ló ma. sisi ni mí. ó ní problem bọ̀ máa wò pé kí n mú wá síbí kó ṣàlàyé àwọn iṣẹ́. ọ̀rẹ́ gidi ni yín ọ̀rẹ́ tó dáa ni yín ọ̀nkú. ọ̀rẹ́ hmm? ṣàlàyé. bá mi sọ fún ọ. a ah, ṣe bẹ́ẹ̀ fẹnu ara ẹ e sọ ẹnu ara ẹ e la fi ń kọ méje. àti sọkọ ni problem bọ̀dá tó ń wò tó ń wò bíkíní ni. ṣe rí bọ̀dá yẹn òun ti wà lórí ṣàlàyé level gbàgbé òun bó ṣe ń ṣe yín gangan ni kẹ́yìn ṣàlàyé fẹ́ẹ̀mì. ẹ̀sùn ẹ̀sùn àṣẹ nìyẹn mo ìwà ẹ̀ bọ́dà ṣe ń wo gan kan níjàre iye ah! olè máa sọ̀rọ̀ ayélujára àtàjàre bọ́dà ẹ̀ rán síbi kí níjàre tó bóun náà débi ni. ìwé ọkọ gbé débi kọfí tí wọn ṣe tí wọn kọfí sìkàrí àwọn. ẹ kú alẹ́ lọ jà ẹ tètè sọ̀rọ̀ ẹ ṣe. má bínú jàre ẹ jẹ́ ní pé ìwà yìí kan tí mo sọ ni pé mi ò mi ò mi ò ṣaka. Ah! ọmọ ẹ mo ti ń wa tipẹ́tipẹ́ bó bá mu wọlé pé mm. kí n nọpa ọ̀wà tá máa wọlé báyìí gbogbo ẹ̀kọ́ wà bí Snapchat fifteen seconds ah. kò lọ bí Facebook jẹ́ pé wà nílẹ̀ sẹ́yìn. ọmọ yẹn lu. ọmọ yẹ kó jẹ́ pé kémi fún mi ìyẹn ò dá o ìyẹn ò dá bẹ́ẹ̀ ṣe dá báyìí. Eh bí dẹ̀ ṣe ń wo ìbọn ṣe gbé wá ìkíni abẹ́ yín ó gùn bí olóṣì. ó wà bẹ́ẹ̀ kó. ẹ má wọrí ẹ jókòó ẹ jókòó ẹ jókòó kò mọ ohun rè gbogbo nǹkan tí máa fún yín fifty naira péré ni fifty. no jerry nǹkan tí mo sọ̀rọ̀ yóyin tẹ bá wọn problem mi. lágbèsè ọ̀rọ̀ ayé mi yé yín ni fifty naira ò lè tán. ṣe báyìí mm. fifty naira pé sórí oògùn tó bá máa ṣiṣẹ́ eh. kékeré báyìí lówó ẹ̀ dákọ́ sára. tó bá tẹ̀lé ta ó bí ní five thousand máa pè. bẹ́ẹ̀ bá mu oní five thousand wọ́n máa ń lájà kiri títì ni fifty naira ṣé ní change kí n bu wá ẹ ṣe kíá. ẹ bá ti ní change kò sí wàhálà. o ti torí bí ìwà yẹn kékeré yẹn lásán. alóò ní ṣòro kan tó ní ṣòro. eléyìí ni. ṣé ń bu wá. Ah, ṣe ah. o ti ẹ̀ jẹ́ yẹ̀ ló ti èmi ò fi ṣe eré èyí rẹ́gúlà ṣé ní wọn ni. ìkan náà ni kíṣẹ́ ti yíṣ mi lè tún pé dáadáa sí o ti yé yín. ẹni ṣàlàyé lélẹ̀ ẹni. ó ń ṣàlàyé fún yín ni ó ń ṣàlàyé. ẹ pàkẹ́tì ọ̀fíìsì àti ìrìnàjò àwọn ọmọ mi ẹ máa ẹ̀ ẹ̀ dẹ́ bá ń tasí láìlọ́ọ̀ kí lọ́ọ́ bá ń tasí láìlọ́ọ̀ náà dáhùn dáhùn dáhùn bọ́sí bọ́sí bọ́sí ní. mọ̀kẹ́ mo rí àwọn ẹ̀jẹ̀ lára lọ́jọ́ ẹ̀yìn o sọ fún ẹgbẹ́ mi ò lé lọ́kùnrin yé lára ẹgbẹ́ mi ń jẹ́ ń tẹ́lẹ̀. gbogbo ẹ̀ kíníkà kíníkà èmi iṣẹ́ méjì kò dàbí ẹ̀kọ́ mọ̀kẹ́ mo rán gbọ́ ẹ̀dẹ̀ ẹ̀yìn mo yín ẹ̀jẹ̀ ni bí o fẹ́ jẹ́ tọ́lẹ̀ kan náà ni ọwọ́ tó wà ó wà lẹ́bi ìwọ náà rí nǹkan. ara wo ló rú ẹ jọjọjọjọ bẹ́ẹ̀ mo fẹ́ nà ẹ́ pa ni èyí tí mo bọ́ yẹn ṣe wọ́n náà wù nǹkan nǹkan bọ́ sí ibi jọ bọ́ sí ibi mi ò ní tẹ̀mí mi ò ṣe lé ìwọ̀n rẹ̀ wọ́n mi. ẹ yà dìbò. Ah, ẹ ẹ wọ́n mi ó yà wọ́n wọ́n jọ ọ dìbò dìbò dìbò dìbò dìbò dìbò. Ah, ẹ wo, ah, ah, ẹ ah ẹ lè ti palẹ̀ mọ́ ẹ kí ni mo ní tẹ̀ ṣe. Ah, mo ti palẹ̀ mọ́ àárọ̀ nìyẹn ó tún dìrọ̀lẹ́. Ah, ẹ wo ọlọ́run ní bá ti ń jẹ́ o ẹ máa close kẹ̀ kí ló jẹ́ close ẹ wo ẹ dàpọ̀ ẹ fún mi lágbo ẹ wò bí mo ṣe wá ń sìn mú lọ sí interview kan mi ìdẹ pọ̀dọ̀ pẹ́ débẹ̀. owó lẹ fẹ́. ẹ sáré bá mi mix gbogbo nǹkan tó lè dojúrú ó ti yé yín nǹkan tó yẹ kí èèyàn ti ju èèyàn ó ti yé yín sìn tí bá ti débẹ̀ tí máníjà yẹn bá ti ń bí mi ètò ń ṣe bá ti rọjú mọ́ ẹgbẹ́ mi náà rọjú mọ́. ẹ má wọrí ọ ń wá bí ṣá ó dà pẹ́ ṣe ń wá bí ni. ẹ ẹ a dáa fún yín báyìí. Ah, ah, ah. ẹgbà ẹgbà ẹ wo tí bá ti lọ tí mo lọ ṣe interview yẹn tán ti fún mi níṣẹ́ ṣàlàyé ẹ gbà. kẹ́ padà wá síbi kẹ́ wá ṣàlàyé. ẹ gbà èló èló fifty naira náà ní ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ ń wá bí. ẹ wo ẹ ẹ lè gba kíndé. Ah, ẹ fún ọ ni gba kí ẹ fún mi lówó jàre. ó ní ẹ padà wá o. ẹ gbàdúrà kí irinṣẹ́ gbà o. ẹ bá wá sí ní gbà. ẹ̀pẹ̀lẹ́ mọ̀ dàmú. ẹ ń kú wọ́n fà. ẹ wo díẹ̀ bẹ̀rẹ̀ náà ló kù gbogbo ohun a ṣe ni mo ti ṣàlàyé fún ọmọ ni. ẹ ká pẹ́ ọmọ nìkan dẹ̀ dé gbogbo ọ̀bùtù ni ló kù kẹ máa gbé mọ́tò mi lọ. uncle ẹ ṣọ́ ṣá ẹ ṣọ́ pé débò tìyẹn dáadáa ẹ mọ̀ pé obìnrin ni mí it's not good for me kó wa lady like fún mi rárá kí mọ́tò wa bàjẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ páàkì títí kí n ṣẹ̀ wọ́n á máa wá àwọn tó fẹ́ bá mi ṣe kó right fún mi ṣe get ẹ mọ̀ white mo máa wọ all the time it's not good for me at all. ẹgbẹ ìyá mi sọ̀rọ̀ ìyá mi sọ̀rọ̀ bí ipa ẹsẹ mi bá yín sí ọkọ rẹ òun ni ìyá tó jẹ ipa pé òun kọ́ dáa mọ́rin ni ká túbọ̀ tó ṣe <laughs> ọlọ́run fi ran alátọ̀run ni. <laughs> ó gbá kú ọ hmm. ah, ah. àfi bí ọdún mọ̀ ń pọn mi wá. ṣèlè mi ni dókítà yín ni mo ń tírìtì yín gbogbo àìsàn tó ń ṣe yín báyìí ọwọ́ mi ló wà. Ah, bẹ́ẹ̀ ó gbá kú ọ bóun lọ jà lónìí. bí mo ṣe rí pẹ́ sí dé mo gbá ìjẹ̀ṣà bízì ẹ jókòó mú kàn ní kí wàá mú kò yín. ó gbá kú ọ. ṣàlàyé ẹ bá ti ṣe tán kí n mọ kẹ bá ṣàlàyé fún mi. hello. Ìjẹ̀ṣà. Ẹ ẹ dà. understand. ẹ wá, mi ò understand, mo ṣe hello sí èyí náà dé ṣe àì, ṣé No no wà? Oh, oh, oh, ọmọ mi ni, ṣé ọmọ mi náà ni? Ẹ̀dùn we go around ti fẹ́ máa we. wípé ipe ẹmọ ni. a ah, mo mọ dáadáa mo mọ ọmọ mi ẹjọ la wa ni Ah hey, ah, ọmọ yìí mo mọ délédélé òun náà dé mọ mi dáadáa Hey, so ló ń ta. ẹ gbọ́dọ̀ mọ̀ ṣàlàyé rẹ mi ẹ ah, eh, sọ ni kẹ́ bẹ ní gbogbo agbègbè rí a kẹ́ ẹ mọ ṣàlàyé ẹ eh, sọ fún kó lè máa ṣe yín ah, ṣàlàyé rẹ ni <laughs> àbí. tẹ́ bá ti ṣe tán ṣéǹjì yín kó one fifty lọ́wọ́ mi ṣe gbọ́. ṣéǹjì. Ah, ẹ̀dùn sẹ́yìn ibi kí a bọ̀rọ̀ dé yàrá madam ẹyẹ mọ ni. mẹkáníìkì ẹ ṣe máa ń ṣe báyìí ẹ ṣe máa ń ṣe báyìí àní mo mọ̀ yàn dáadáa mo mọ̀ méjì ọ̀rẹ́ mi ni yá ọ̀rẹ́ ọ̀rẹ́ mi something like about méjì ọ̀rẹ́ mi tí mo mọ̀ ni. èmi ni mo fún níbi kó ara kó tẹ méjì tàgbò. sẹ́rí bí kí ọlọ́run fi àgbo títà kó fi rán ọmọbìnrin yìí dé ẹ sẹ́nu kó mi ṣe yín kéye fàgbó ṣe. a máa rojọ́ ọmọ ìfàyè máa ro fún everybody tí bá rí pàgbó ló ń ta àgbo àgbo. kí wàá pàgbá mú nìyẹn kẹ́ bá ti ṣàlàyé rẹ̀ ṣe é rí kéèyàn bá yá fẹ́ ṣe pátápátá kí ti bí bá ti kú porogodo kéègbèrí àjàjà ọ̀pẹ́ ẹ̀yìn omi dàbí pómi lónìyàn òun ni mo ṣe fún nítòsí níbẹ̀ kéye máa ṣàlàyé pé ẹ̀rọ iṣẹ́ mẹkáníìkì ṣe yìí ni <laughs> kọ́nìyàn tó bẹ̀rẹ̀ sábẹ́ ẹ́ńjìnì kí tó dìde kí tó sọ̀kalẹ̀ lọ́wọ́ inú ilé kí tó tún lè ṣe ẹgbẹ́ nǹkan ṣe yàrá ah, kókò bá láàrin aṣọ́là. mi ò mi ò jìṣà mi ò láìkẹ́ náà mi ò láìkẹ́ náà ẹ ṣe wọ́n sọ pé tí nǹkan bá ń ṣe mí mo ní kò ṣe mọ́tò ẹ ṣe mọ́tò ẹ wá sọ pé nǹkan ṣe mi ò láìkẹ́ o ẹ má yẹ kí mi àti ń jà o. ohun kí mo mi gbìyànjú àti ṣàlàyé kò ní pé sẹ́ni bí a ṣe mọ́tì fún tẹ̀dọ̀ mọ́tò bẹ́ẹ̀ lòun náà ṣe mọ́tì fún tẹ̀dọ̀ ọ̀nìyàn tẹ bá ṣàlàyé nkomi ṣe kò rẹ sọgbọnà <laughs> gbáyé gbogbo nkomi ṣe rìn ni <laughs> finally ẹ jẹun lọ rìn ni. ṣe wà kẹkẹ ṣàlàyé lásán ni. ṣe wà ẹ máa wọ ṣé ti ṣe tán. a <laughs> fẹ́ ẹ̀ ṣe tán bẹ́ẹ̀ láìpẹ́. kò sí wàhálà. ṣàlàyé rẹ ni ọmọ ọlọ́run dábúra rẹ̀. ṣe wà. ọ̀rọ̀ wà bẹ́ẹ̀ mìíràn. ẹ̀ẹ́ so from five pound to five lọ́rọ̀ ṣe wà dáàtì. fáyà gidi gan ni ah! nígbà tí mo kọ́kọ́ rí iná mo kọ́ sápamọ́ náà kọ́mọ yín má ti sọ fóun dá mi mọ̀ ló bá kó àgbo ló bá bẹ̀rẹ̀ àgbo yìí alágbòrè alágbòrè alágbòrè ah! níbi tí mo ti ní pé kí n tajú pé mo ṣe rí àwọn tí ò ní ṣe àwọn bó ìsọ ní agbára ìkọ́ ṣòkòtò ẹ̀rí báyìí gbogbo ẹ̀dẹ́ ìdáwó dirty boys àwọn tó bóyá ń tàgbò fún nìyẹn o. Hmm. this girl wey una dey talk ọmọ tá à ń sọ̀rọ̀ ọmọ yẹn ti dọ̀tí jù i mean she's too dirty kò yẹ kó máa rí inú click wàrà tó ń torí ọlọ́run ó la dé. ṣé bí ẹ ṣàmọ̀ pé mọ́tò kẹta ni wọ́n ń wá yìí àwa gan-an àkẹ́yìn ẹjọ́ torí ọlọ́run ẹ wá bá mi sọ ẹjọ́. sọmọ ọmọ tó yẹ pé ah. ẹjọ́ torí ọlọ́run mi ì lè sọ nǹkan tó lè fi ilé ayé ẹ̀ ṣe kí ló fẹ́ fi ilé ayé ẹ̀ ṣe kí ló fẹ́ rà wọ́n kàn ṣe ọ̀rọ̀. tí inú ọmọ yìí ó nu nǹkan ó ní nǹkan kí lè rà ó ní báàfù àgbo ó ní kí àgbo ó ní gbogbo àwọn bọ́tù tó yẹ pé tó bá yẹ pé ó bá lọ́wọ́ lọ ṣàǹpàtì nìbọn eléyìí ó dá ní bọ́tù tiẹ̀ ló rà á ni ah. ìyẹn náà ó ní nǹkan nìyẹn náà. uche hmm. at least ìwọ ti mọ ibi tó wà ó ṣáà lè mú adé bẹ̀ ká lọ wò ká tẹ̀ lọ kí ká lọ gbọ́ṣẹ́ nǹkan tó ń tà wò. àwo babes má ṣe yẹn má ṣe yẹn o ó mà dé tí ẹ nà ẹ ó mà dé tó bá dìbẹ̀ yẹn sínú máa pariwo pé ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ẹgbẹ́ nǹkan ṣòro ẹ̀hún mi ò fẹ́ kí èèyàn kan máa pẹ́ ìṣìmọ̀ ẹ̀ ṣe wọn lásán ìwọ ọ̀rẹ́ mi ni ìwọ kí alágbó kan má lọ máa sọ pé ọ̀rẹ́ òun ló máa dẹ̀ tí èmi public you know me I'm a principled girl no no no no no no mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o kí ló wà ń bẹ̀ náà ṣe bọ́ọ̀rẹ́ wa ni ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ ìwọ náà ni ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ẹ̀ ni ọ̀rẹ́ ọ̀rẹ́ mi náà ni. ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ni kò ṣọ́ọ́ hello mo wọ́n ṣe kì He ṣe ìwọ nígbà tó torí fóònù. wàhálà wà. wàhálà. wàhálà wà gidi o. kí ló fà á. ayé mi ti bàjẹ́. ọlọ́run má jẹ́ ká yé kí ló ṣẹlẹ̀. àláyé mi ti bàjẹ́. kí ló bẹ̀rẹ̀ láyé jẹ́. ayé mi ti bàjẹ́ tèmi ti bàjẹ́ tèmi ti rú. ibo ló ó ti tọ́ pátápátá. ṣòro ti ilé inú màgódò. ẹ tó ló ń bídì fún ẹ tí mo mọ̀ hundred million náà ni mú wá eh. o mọ̀ bí mo ṣe sáré sọ̀tún eh. tí mo sáré sósì tí mo fi wá fifty million. ẹ eh, o sọ bẹ́ẹ̀. a dà fún ẹ mo bá rún gbogbo ẹ sí. sori lákàntì mi bá ṣe ń sọ̀rọ̀ yìí mi ò ní tó ten thousand naira mo bá rún gbogbo ẹ sí. ìgbà tí mo dọ́fíìsì wọn láàárọ̀ yìí mo bá lọ sọ́dọ̀ máníjà mo bá lọ sọ́dọ̀ máníjà wọn lórúkọ mi ò jọ lórí sísítẹ́ẹ̀mù wọ́n ní fáìlì mi ò gba wájú àwọn kọjárí àwọn ọmọ ẹni tí mò ń bá díìl. wọ́n láwọn ọmọ ẹ mú. so apparently ó dà pé àwọn fọwọn àna ẹ lèmi bá díìl tí wọ́n kàn ń lo owó tó kàn ń lo ti orúkọ kọ́ńpìnì yẹn fẹ́mi. Ah! kí ni. gbà. ṣó wa òkè. bọ́dá yìí mi bàjẹ́ o dẹ̀ ń congratulate mi. máa rojọ́ jù congratulation. ṣó mọ̀ ń pa ẹ̀ ni. tiẹ̀ sàn tiẹ̀ sàn mo jókòó yìí bẹ́ẹ̀ wò mí pákéjì ni wo in fact kí mò ń dìdí wèrè kiri fún. kí ló ṣe é gan-an. ó ti bà mí. ní ojú òkú yìí mt èmi rè bó ṣe ń wo iṣẹ́ ti bọ́ ah, káníṣẹ́ wa bọ́ lásán ni kò ní dùn mí o iṣẹ́ bọ́ débi wípé with immediate effect wọ́n ní kí n drop wo benefit tó bá ṣe wá staff quarters leave there mọ́tò wọ́n gbà lọ́wọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ lórí kí ni wọ́n fraud ìjọ́ tó ti mọ̀ mí ṣe mo ṣe fraud rí o lè ṣe. mo rò rí gbèdé fúrọ́ọ̀dù rí ẹni tó ṣe fúrọ́ọ̀dù sá lọ orúkọ tèmi wọ system àfi bí èdè system lọ́gbà mímí àti ẹ system ni kò síṣẹ́ mọ́ nothing nothing mo rí débi ni mo wà kò sí owó ọkọ̀ tí ma fi dé Ìbàdàn lọ́wọ́ mi ìkẹyìn ọkọ̀ tó wà lára mi báyìí tó wúlò tí mo rò mo lè ti jẹ láwọn láago yìí báwo wá báyà. níwọ̀n tí mo rò pé o máa help mi níwọ̀n tí mo rò pé o máa gbé mi. gbé mi èmi jẹ́ bí gbé èmi jẹ́ bí ọlọ́run wo èmi ò lè gbé èmi gbọ́dọ̀ tó máa gbé mi lọ́wọ́ mo wà yìí. èmi ní sùúrù. o ò ní. ní ọ̀dọ̀ ẹ ṣe rìhásà lẹ́gbẹ̀ẹ́ tèdè mi jẹ́ kí mi tẹ́kítọ̀ pọ́blẹ̀mù ẹ̀ka kí mi àbíjí. o ò ní mo yáwó lọ́wọ́ mi ni mo ní mo ní ah, to be you. ẹ̀ sí bí ẹ̀ ló gbogbo ẹ lọ dáadáa. ọmọ ó máa ṣàlàyé ṣáà ni. bẹ́ẹ̀ ni o. tí bá mu ṣàlàyé kan máa ṣe mí nǹkan ńlá ló máa ṣe mí bíi kí táífọ̀dù bàbá mi pò àbí jẹ́ẹ̀dì. tó o bá ṣàlàyé o lè wá òkè. màá sọ fún yàrá mi pé nǹkan ń ṣe mí. àníyà ṣé ká lọ lọ pọ́n lóògùn gẹ́ndélé ṣàlàyé ṣàlàyé ṣàlàyé ó máa ń ṣàlàyé ara mi ni ó máa ń yọ fún sọ́tọ̀ ayé dẹ̀ sọ́tọ̀ ayọ̀ ṣàkísọ tó fún mi. ọmọ bó ṣe tún máa ń gbè mí lórí fóònù pé ṣé mo ti ṣí yẹn mo oh. máa wò pé kò ṣẹlẹ̀. àwa gbé bàbá ti rí àwa dúró. ṣàlàyé dẹ̀ da gan o ó da gan ó máa ń fún máa ń rún síyàn lára rẹ̀. ọmọ kan sọ pé màá mú owó ẹ lọ <laughs> ike àdínàṣẹ ó ní màá mú owó ẹ lọ <laughs> ìmọ̀kan tó ń sọ létà kọ̀ọ̀kan àṣàlàyé ti bà nǹkan jẹ́ lára mi gan bọ̀dọ̀ láti gbàmí láyè tí wọ́n ti wá bí wọn kò ní ṣe mí láyé àbí tí bá máa kú ṣáà kò sí kankan tó máa ṣe ẹ kọ́sítọ́mọ̀ dáadáa ni. Ah, ah. àwọn èèyàn ṣàlàyé. mo ní ọ̀rọ̀ ṣàlàyé láyé mi ṣá. ẹ ipe ah. ṣàlàyé. oṣù tí ń gbò gbóòrùn pé kankan ń wọlé. very like don't even say. ayé ayé bẹ́ẹ̀ mi ti padà bàjẹ́ ṣẹ́wà ṣé wàá ṣàlàyé o tún customize àgbo. ó pé ìwọ ọ̀rẹ́ mi tó jí òtí ẹ̀ pé rárá ẹ ó wá rò pé òun wà contented ó wá rò pé àgbo lókù tó fẹ́ máa ta ó ń jalè gbogbo kan ló ń kó kò tún tú ẹ ó lè ó lè alágbó ilé alágbó inú mi dẹ̀ ń dùn. Ah. Ah. table stand. ṣàlàyé ṣọ́ra jẹ̀bi ni. sọ ibi tí table tiẹ̀ máa tán sí ilé yàrá. tán sí ni. ẹ wo ẹ wo lórí ẹ̀ gbogbo. Ah, Jesus You look Christ. so dirty. Look at you. Oh, no, no, no, no, no, no, no. Oh, dirty Oh, rain. Oh, dirty. Oh, dirty. Oh, dirty. Oh, dirty. Ẹ wá ẹ̀yìn ọ̀bọ̀dà o. Ṣé fẹ́ máa ṣàlàyé ni? Sọ́dọ̀ àti pé ṣàlàyé lẹ pọ̀ orúkọ yín. Ẹ ṣàlàyé làwọn máa. Ẹ máa ṣàlàyé ká máa gbọ́. Ẹ ṣàlàyé. Ẹ ṣàlàyé. Ọmọ ṣàlàyé jẹ̀dí. Ó ti yẹ ìṣàmọ́ ti pẹ́ ẹran màálù ó yàtọ̀ sẹ́wọ̀n súná ẹ̀wọ̀n súná ó yàtọ̀ sẹ́wọ̀n sàárà àwọn mẹ́ẹ̀ẹ́ta wà lọ́tọ̀ọ̀tọ̀ ṣó yẹ́yìn ẹ̀yìn ẹ̀rọ dàgẹ́yìn ní senior eh. ẹsẹ̀ stiri lẹ́wà ẹ̀rọ màálùú nìyí ah. ṣẹ̀rẹ̀ àwọn ẹ̀rọ súná ni wọ́n. tí olówó wà wọ́n tó ń ta ẹ̀kọ́ fún ìwọ tó ti báwọn èèyàn gidi sọ̀rọ̀ tó ti báwọn èèyàn gidi ṣe wọ́n wọ́n tó ń bá ṣe àwọn tí ò lówó tà ní kankan àwọn ẹ̀dọ́tì àwọn tó ń bọ̀ láì fọ̀rọ̀ lórí lọ́sẹ̀. ẹ wo ẹgbẹ́ ká gbọ́wọ́ jà yẹn kẹ́fọ́ ti yín lọ. Papa, ah, ah. you are not our kind of person. I like you can never be. You can never be. Ẹgbẹ́ ká gbọ́wọ́ jà yẹn kẹ́fọ́ ti yín lọ ẹ̀wọ̀n léyà tá à ń sọ ọ̀tọ̀ lẹ́wọ̀n sàárà ọ̀tọ̀ lẹ́wọ̀n súná mẹ́ẹ̀ta wà lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ̀ kàn ń ṣagídí ni. àwọn náà tó máa ń tọ̀ lálẹ́ nílé aṣẹ́wó òun làwọn eléyìí lọ sọ wíwẹ̀ tó tọ̀ lẹ́yìn rẹ̀ àwọn aṣọ aṣọ tó máa ń wọ̀ mí ìjọ tí wọ́n bá ń pè lọ valentine o oh, valentine òun lélẹ́yìí wọ̀ bàbá ìpè i love you ni sórí ìkẹta yẹn ni ò tẹ̀ sí bẹ́ẹ̀ ara kò lè jẹ́ lọ láéláyé kó ṣoróṣoró àtẹ̀lé dọ̀là ọmọ máa gbé wá bíbá yìí. bọ̀ má jí sòrò sórí tó bá ti kó ìgbà tó ta ṣàlàyé fáwọn àmọ́ nǹkan máa ṣàwá má lọ ìtorí tiwọn tó gbàgbé mọ́tò wà ìwọ náà lè máa ta o lè máa ta kínní o lè máa ta. mo ò mú jẹ̀dí mọ́ àná lè máa ta kàkínní fáwọn kàtẹ́káàsì èkìtì àbí ìka àbí kí ló ayé yìí fẹ́ bàjẹ́ ni ah, ah, tí bá fún yín darí kọ́ abẹ́ bàbá yìí ẹ̀ ń ṣeré ni orí yìí jì ni mo gbé mọ́tò fún yín mọ́tò mi lọ two days níbí báyìí mo fún yín lọ́wọ́ mi ì tí ì wọ mọ́tò ten minutes mọ́tò ti takú. ha sẹ́rí nǹkó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀nì rẹ o mo dẹ̀ fẹ́ sàlàyé kò yí o sẹ́rí gbìgbì mo mi tún kinní ní í ṣe mí náà rí pé kinní kan mẹ́rin tó rin rin. ẹ kí ni mo fún yín lọ́wọ́ ṣe bí mo sọ fún yín pé kankan dún ni mo ṣe fún yín lọ́wọ́ mọ́tò mi lọ two days mi ti wọn mọ́tò fún ten minutes ó ti. ẹ mọ́tò jẹ́ ẹ̀dùn ẹ̀ sẹ́rí <laughs> sọ̀pọ̀ àti gbáyé mi lọ bẹ́ẹ̀ sẹ́rí sùúrù láfi àṣàlàyé. sùúrù wo ṣé ẹ̀gbọ́n láàmì ni bàbá ayé ti bàjẹ́. ẹ̀dùn náà ẹ̀dùn ẹ̀fọ́ ẹ̀fọ́ ti àgbélé bẹ́ẹ̀ ni ẹ̀mọ́ jẹ ayé ẹ̀dùn náà jẹ ṣe rí àmì ojú rẹ̀ ìbò ni mọ́tò wa. màá da kí ni ayé ń fẹ́ bàjẹ́ mi. ẹ̀mọ́ jẹ ìbàjẹ́. ẹ sì tẹ́lẹ̀ òkè mẹ́ òkè mẹ́ sí lọ́dọ̀ ta mi. ẹ̀jẹ̀ lábẹ́ yín túṣe. ti bá. ẹ̀jẹ̀ lábẹ́ yín. ẹ̀kọ́ ẹ̀gbẹ́ báyìí ẹ̀kọ́ ni ti dẹnu. mọ̀tò mi kò. nǹkan lè mú yìí. ẹ wọ forty five ni ah. inú mi ti fi pọ̀pọ̀ ni ẹ rí ṣe rí kọ̀ǹdíṣàn kan bẹ kí obìnrin ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ náà lọ ogun ìdílé dẹ́ mi àfàìmọ̀ kí mọ́sùlùmí náà ti ó di kọ́sítọ́mọ̀ màrún bẹ́ẹ̀ kan ti fi kọ́ǹpìlẹ̀ nípa mọ́tò yẹn ẹ̀yin náà ṣẹ́ni ìkarùn-ún. ṣẹ́rí èdè tẹ́ ń sọ yẹn ẹ̀rí bí kìíní ṣe rí tí bá dàbò ìlò orílẹ̀ nǹkan ẹ bá rò pé sílẹ̀ ẹgbẹ́ báyìí. ṣé mo ti mí kó. ẹgbẹ́ báyìí ṣé bí mi ò wá bí ṣe lè ní ìgbà tí mo tẹ̀sí. àǹtí mi káwọ̀ jẹ́ kí n pè é àǹtí mi wọ̀ pé. mo wà lórí fóònù mi ò wá jẹ́ kí n pè é padà ok ó dàbọ̀. àǹtí mi wọ̀ pàgbé yín wọn padà dín kan lára yìí. kí ló dé kí ló rí. mo àbá yín tà gbọ̀ngàn. yẹ yẹ yẹ yẹ yẹ yẹ shut up ah! ṣé mo ní kókó bá mi ta gbọ́ ṣé mo ní kókó bá mi ta gbọ́ èèyàn mélòó lọ ta gbọ́ fún ó ti tó ọ́ ọmọ yìí ó fẹ́ báyé mi jábì èmi ẹ̀gbọ́n ẹ tí mo lọ́ọ̀bù dẹ̀ fẹ́ báyé mi jábì èèyàn mélòó lo tàgbo fún. nine. èèyàn nine péré. nine àbí ten ah, ah, ah, kò dé da ó dẹ̀ mọ̀ pé múlẹ̀ náà àbí tẹ mú kan nínú méjèèjì. yóò dé mú kọ́. ten yẹn ọgọ́rọ́. ten o ṣọ́ọ̀pù kó kọjá ten. ten yẹn. ibo ló fi ìwé mi sí ìwé tí wọ́n fi ń kọ. ẹ̀yin náà lè máa. báwo rí bá tẹ̀ wọ́rí. ṣàlàyé alágbo ǹlẹ́ ǹlẹ́ ọmọ mi adébí ẹyìn mọ́kàn àgbọ̀ lẹ́bàá abádébí iṣẹ́ ṣíṣe là ń ṣe mo rí gbogbo orúkọ tó kọ síbí náà ni mo ti kà two hundred gédégbé ni a rí àwọn kan tí o fi nọ́mbà nìkan sí àwọn kan ń bẹ torúkọ ń bẹ ń bẹ àmọ́ gbogbo rẹ̀ náà ló dáa gbogbo ẹ̀ láti sàbólògùn ṣe ní àṣà àti pa gbogbo ẹlẹ́dàá wọn pọ̀ àti jó sínú àdó ìjàmọ̀ ó ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwọ ò tún mọ̀ṣì mọ́ kò ju báyìí lọ ìwọ kàn gbé mi ní inú rẹ̀ ni ọmọ gbé bó o bá ti gbé àgbo tí ń bẹ nínú bí bó o bá ti gbé mi. àmọ́ mo kàn fẹ́ bi ọ́ ní nǹkan kan ní ọmọ mi nítorí ó ṣe mí kàyéfì bó o ṣe rí gbogbo orúkọ ikọ ṣé nígbà tí wọ́n bá dé tán fẹ́ ń kọ orúkọ wọn lẹ̀ ni àbí lẹ́yìn ìgbà tán bá lọ tán bàbá ẹsẹ̀kẹsẹ̀ tó bá ti ń dé báyìí tí mò ń tàgò fún ọ báyìí ni mò ń kọ sílẹ̀ bọ́ ẹ mọ̀ pé mo ò lè mo ò lè mọ orúkọ gbogbo àwọn tó ń gbé ládùúgbò mi so mo wá fi nọ́mbà nọ́mbà yẹn ni mo fi ń dá wọn mọ̀ màá fi nọ́mbà màá kọ́ fún ọ lórúkọ tó wù mí àmọ́ nọ́mbà yẹn gangan ṣé wáyà wọn tí mo mọ̀ tí mo mọ orúkọ wọn àti nọ́mbà àtorúkọ mo kọ gbogbo ẹ síbẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni mo ń kọ́ bàbá. ó túmọ̀ sí pé gbogbo rẹ̀ pé. bàbá ṣebí mi ni mo kọ èmi ṣebí mi ni ṣàlàyé alágbó èmi ni mo dẹ̀ ń tà ó pé bàbá on point kò sí mistake. ìdí rèé tí mo tún fi ń bi ọ́ ṣé o mọ̀ pé ojú mi ò tẹ́yìn èmi ò mọ gbogbo ẹni tó tàgbó fún n ò sì mọ̀ gbà tí wọ́n rà lọ́wọ́ rẹ̀ nítorí pé àtúnṣe yìí ń bẹ lórí ọ̀rọ̀ tìyẹ bó bá ṣe pé ó lé mo fẹ́ kó o ronú dáadáa bó bá sì ṣe pé ó dín náà ni mo fẹ́ kó o tẹ àrò àtọ̀dúnfinú rẹ kó o tẹ̀ wọ́n nínú kó o bí wọ́n dáadáa nítorí pé bó o bá ì tí ì màgbó yìí ọ̀rọ̀ tìyẹ́ yìí lè dayọ̀ àtúnṣe yìí ń bẹ sọ̀rọ̀ tìyẹ́ ó kàn ṣe pé gbogbo àwọn tá a ti lu ẹlẹ́dàá wọn yìí kò sí àtúnṣe lọ́rọ̀ tiwọn àmọ́ bí wò báyìí mú nǹkan kan ò ní ṣe ọ́ kété tó o bá ti gbé mú bó bá ṣe pé ó lé àbó dín nǹkan ń ṣe ọ́ o. bàbá ṣé bẹ́ẹ̀mi ni mo kọ́ èmi ni mo dẹ̀ mú wá èmi ni mo dẹ̀ sọ pé wípé ó pé aló pèsè bàbá ó pé gbé wá kí n dá jẹ́ ó pé kò dẹ̀ dín kò dẹ̀ dín kò lé kò lé ò kárí gbé mú owó ẹ̀wọ́ tó bá wọ̀n kó o fi gbà ẹ̀ ṣàrọ̀ra gbé mu mọ́jọ́ kánlẹ̀ o nǹkan kan gbọ́dọ̀ o mọ́ ṣẹnu ṣí ṣẹnu ó ó ṣẹnu ó ẹ̀ ẹ̀ ó wà gbé mi mhm. torí bó o bá ṣẹnu ṣí ó lè ṣí sílẹ̀ ọ̀kárí. Hey. Ah. Oto. Panu máa bọ̀ kì í bábo wíjọ́. Tá a bá fi kì í bábà fi fọ̀hún. Èyí tí mo wí lè ní kò ṣàìṣe. Ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́. Kó tu ọ pèsè. Kó rọ ọ pèsè. Mọ̀ ṣe játijàti mọ̀ ṣe kọ́ntọ̀kọ̀ntọ̀ níbi tó wà èmi kì í ṣẹni tó ṣàlàyé fún gbogbo àlàyé tó fẹ́ ṣe fún mi ó lọ ṣe fáwọn aláàta ni àwé fún ni kó tó dá ní àgbàjákàdé ṣé o rí wípé agídí inú ọ̀dà nǹkan àwí ìbọn àfọ̀gbà ní múni tìka àbámọ̀ bọ́nu dájúdájú ojú rẹ ò tó ń tó wí èyí tó fẹ́ ṣe ọ́ yìí àbí tó ń ṣe ọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ó já sí pé gbogbo orúkọ tó mú wá ti lé àbí kò dín ni ó wá ní ṣàlàyé fún mi o nítorí akékékéké àyanyanyanyan àwọn orúmọlẹ̀ sọ̀rọ̀ nígbà gbogbo ó ní kí gbogbo wa gbẹnu dákẹ́ ẹnu wa rùn ṣó wá rí gbẹ̀yìn rẹ̀ mo tún wí fún ọmọ ní ó lẹ́yìn òun ò fẹ́ tí ó ní ṣó wá ráyè rẹ̀ èwo ló wá dùn nínú kọjú alẹ́ rẹ̀ dùn àti pé kó o ti kékeré bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣàmódì ṣe wá ráyé èmi ò róníṣègùn tó lè wù ọmọ o àmọ́ bá a bá wí fún yín títí náà ẹ̀ ní gbọ́ ni ebé èèyàn kan lànà bì núà láyé ọjọ́ sí ara àwọn òjíṣẹ́ olódùmarè ni olódùmarè sọ fún yín pé kó kan ọkọ̀ ìgbàlà odindi igba ọdún two hundred years ló fi kọ́kọ́ ìgbàlà olódùmarè ní kó kéde àwọn tó gbọ́gbọ́ àwọn tí ó gbà wọn ò ní gbà kódà a rí nínú aráalé rẹ̀ tí ò gbọ́ sí lẹ́nu tán ni irọ́ ló ń pa ńgbà ọkọ̀ nú àlọ́ tán gbogbo wọn padà kábàámọ̀ ẹ kí wá ní tìyẹ gan fi yàtọ̀ sí tàwọn tí wọn ò gbọ́ sínú àlẹ́nu ṣòro ayé ẹ wo ọ̀pọ̀ àròyé ò kágbọ̀n kí n lọ bẹ oge. Okay? eléyìí náà yóò tún jẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀yin tó kù a ṣẹ̀ṣẹ̀ mọ́ wí àmọ́ dáa kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ mọ́ bá ti kà dárí bọ́nu wò mí èyí tá a wí fọ́ngbẹ́ lọ́gbọ́ngbọ́ o èyí tá a wí fọ́gbà lọ́gbàgbà tá a kẹ́ṣẹ́ ní í ṣe láwùjọ o ọ̀rọ̀ tí òkété bá bálẹ̀ sọ báyìí nílẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí mo wí lé ní ó dàṣẹ ọ̀rọ̀ ẹnu mi ó dègún àlàyé tó o fẹ́ ṣe fún mi mọ lọ sí ìgboro kó mọ lọ ṣe. ẹ káre. Ah, bàbá mo fẹ́ lọ ṣàlàyé báwo ti tèmi tó. lọ ṣàlàyé ọ káre. ibẹ̀ ni mo lọ báyìí. ibẹ̀ ni mo lọ. àtàgbó àtẹmí àtàgbó àti ìlọ ṣé kí n bá lọ bàbá. ẹ̀fẹ̀ ẹlẹ́kùnkùn lọ́jọ́ tó jẹ́ bọ́ọ̀nà mọ́ ọ. ọlọ́run mo fẹ́ lọ ṣàlàyé. àlàyé ni lọ ṣàlàyé. ayé ọ̀rọ̀ náà take it easy tirigara ọ̀rọ̀ mi ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá kọ́tẹ́ bá tirigara wa kọ́tẹ́ bá tiri kọ́tẹ́ bá tiri battery, bá battery, ọ̀rọ̀ battery, ni ọ̀sán ayé kara wa kọ́tẹ́ blọ̀ kọ́tẹ́ everything kọ́tẹ́ battery, tiri battery, bá battery, Little little patient pain. battery, ò battery, kó wá sọ tẹnu rẹ̀ àkọ́bí jésù bọ́bí ọ̀sẹ̀mú rẹ̀. rọ́lá mílíọ̀n gàrà. ìwọ lọmọ mú ọmọ tí kì jẹ́ ká etí gbọ́ràn o. bọ́bí kò wá sọ èyí tó lè sọ o. àṣàlàyé ohun tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí o. àrò bébà gàrà wa. àṣàlàyé kọ́dọ̀ bàtìrì kọ́dọ̀ pọ̀. ọ̀rọ̀ ló yóò. my friend our business. Oh, ó máa ní bó ṣe pé. That all I've got say. Ah, no market. Ah, no market for this time. I eh, make we go together. Ọ̀rẹ́ bá bèrè. No go take that. Ẹ ṣe ká bá ṣe Take it easy my brother. Take it easy my sister. No market for this time iná ṣe ìṣòro yẹ Little little patient please Little little patient please All my people That's all I've got to say Little little patient please fẹ́ dáńdá o oh, bọ́bí kó wá sọ tẹnu rẹ̀. àkọ́bí jésù bọ́bí kó wá sọ tẹnu rẹ̀. ìwọ lọmọ mú ọmọ tí kì jẹ́ ká retí gbọ́ràn o. bọ́bí kó wá sọ èyí tó lè o. Oh. àgbà ṣàlàyé ohun tó mọ̀ nípa ọ̀rọ̀ yìí o. Oh. àgbà ṣàlàyé. For I know